ìjà tó lè lálẹ́ kú ìjà olóró ìjà ńlá tòrò tótó ìjà olóró ìjà inú mọ sínú mọ síkùn ìjà olóró ni tá ò gbọ́dọ̀ rò tá ò gbọ́dọ̀ sàn ìjà olóró ni ṣojú rẹ kẹsẹ finú ṣírò bí àgbọn ìjà olóró ni fìjà síkùn pété ẹ̀rín síta ìjà olóró ni olóró ni ọkọ̀ náà lala ìjà tó burú tán. ìjà olóró ni. igi ń dá lọ́kàn ó ń para ilé. ìjà olóró ni. ajá ń kì í ajá ń pèrò ọ̀nà. ìjà olóró ni. lójú iná ewúrà ń kúrú. ìjà olóró ni. eléérú ń sungi ẹni tí òrà ń sàn. ìjà olóró ni. ó di fàǹfà ó dọ̀ ọ́ lọ́mọ mọ́mọ́. ìjà olóró ni ọlọ́mọ kan ló ṣòro kóńkó làwọn aṣojú. ìjà olóró ni. ó dojú ẹ̀jẹ̀ ó di ká lára ṣọ́ra. ìjà olóró ni. kùtùkù ń hu alákọ̀ọ́gbọ̀bí. ìjà olóró ni. rẹ́rẹ́ rùn olóbi ọ̀gbà kan. ìjà olóró ni kẹ́ni tí olóògùn àríyá kó má ṣàyà. ìjà olóró ni. kẹ́ni tí o sọkùnrin gidi má relé ikú. ìjà olóró ni. ìjà tó le koko ìjà tó burú yẹ. ìjà olóró ni. ìjà tó le koko ìjà tó burú yẹ. ìjà olóró ni. tá ò gbọ́dọ̀ rán tá ò gbọ́dọ̀ san. ìjà olóró ni. ṣojú rẹ̀ kẹsẹ̀ finú ṣírò bí àgbọn. ìjà olóró ni. Ìjà síkùn pété ẹ̀rín síta. ìjà olóró ni. kọ́ba pẹ́ kọ́ba tọ́ orí ahọ́n ló wà. ìjà olóró ni. kọ́ba kúte nítọ́lá inú ikùn nìyẹn wà. ìjà olóró ni. ọkọ̀ náà lala ìjà tó burú tán. ìjà olóró ni. igi ń dá lóko ó ń para ilé. ẹ ká sàn. Please, can you give me a aláfọ ṣé ọkọ ni mọ́tò ọlọmọ yóò lóbi ni. náà ni. ó fẹ́ lo àlùkùnrin hàn kí ló fẹ́ fi ṣe. ó fẹ́ ni lọ́wọ́. ó ni lọ́wọ́ Allahu akbar Allah akbar Allah akbar kabiran kẹ́ẹ̀rí àánú gbà kẹ́ẹ̀rí àánú gbà kí ọkọ yóò wá ayé kan gbogbo ipá àti agbára tó jẹ́ ọkọ ọ̀run ẹ̀mí mímọ́ gbà kí ọkọ yín wá ayé kan kí ọkọ yín wá ayé kan kẹ́ ẹ rí aláàánú yín kẹ́ ẹ bá pàdé kẹ́ ẹ bá pàdé lórúkọ jésù ẹ ní fọkọ ṣe bọ́ọ̀fẹ́ ẹ ní fọkọ ṣàlẹ́ ẹ àti agbára ọkọ ọ̀run lórí ayé yín ọlọ́run bàjẹ́ ọlọ́run bàjẹ́ ọlọ́run bàjẹ́ kẹ́ ẹ rí àánú gbà kẹ́ rí àánú gbà jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah mẹ́ta. hallelujah hallelujah hallelujah. God bless you. How are you? Hello, Can you give me your Bible? My Bible. How old are you? Seven years old. Ọmọ ọdún méje kábíyèsí rẹ̀ olúwa. Kí leléyìí lọ́wọ́ ẹ̀? Ah, Kúránì yìí lọ́wọ́ ẹ̀ yìí kí ló tún fẹ́ fi Báíbù ṣe? láti àná tí ọmọdé yìí ti pé ọmọ ọdún méje ni mo ti ń rí oríṣiríṣi oríṣiríṣi ohun tí ò ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi ó ní mo ṣe ránṣẹ́ sí ẹ o. níbo lọmọ nǹkan wà báyìí. ìwọ ah, bọ ah, wo o nọ́mbà yìí o. kí mo wò ìmọ́lẹ̀ ńlá yé. mọ́tọ́lá níbo ló ti rí tọwọ́ ẹ̀ bíbélì kùrán àti kùrán. someone gave it to me. Eh? someone gave it to you. fìlà náà tún rè lórí ẹ̀. mọ́mí ẹ̀kan sí mi. ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹ máa wọlé lọ ẹ máa wọlé lọ ẹ pẹ̀lẹ́ ẹ máa wọlé lọ. ọ̀rẹ́ mi ah! tó bá jẹun tí mò rí ni ìwọ náà rí ìmọ́lẹ̀ gidi ńlá ni mo rí lára ọmọ yìí o ìmọ́lẹ̀ tá à ń wí pọ̀ ju o lè fọyàn lójú ah! dájúdájú ọlọ́run olódùmarè ní nǹkan kan tó fẹ́ lu ọmọ yìí fún nínú ayé ó ti wá dá báyìí o ìrókò ti wó sílé agbẹ́dọ́ ìjáfara ò sí mọ́ sórí bó ṣe ń wò ó bó ṣe níṣẹ́ tó wá ṣe nílé ayé bẹ́ẹ̀ náà ló níṣẹ́ tó lè ṣe nínú ẹgbẹ́ wa o káyà tètè lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín ká fà sínú ẹgbẹ́ tiwa kó lè wúlò fún wa kó lè máa ṣiṣẹ́ gidi takuntakun nínú ẹgbẹ́ wa a gbọ́dọ̀ jáfara rárá torí jáfara ló pa Bíọ́lá. Hmm, lóòótọ́ ni àmọ́ ara yíyá náà ló wá pa Bídògún aláti ṣe sùúrù ká ṣe sùúrù ni o a mọ̀ bùtà bùtà sí. ojú bẹ́ẹ̀ ni ayé tó tó tó tó ayé ìbà ayé o ẹ̀yin làárọ̀ bá aṣọ lálẹ́. ẹ làárọ̀ wá ẹ làárọ̀ wá ẹ làárọ̀ wá torí mọ́tọ́lá ni mo ṣe ń pè yín o ẹ̀yin tó láyé abániwówó lorúkọ tá a pè wọ́n fa ọ̀dádá tí ń darí ìlú wa lórúkọ tá à ń pe ìwọ èṣù ọ̀daràn àjèrè bojú wíwìnwín lórúkọ táwa àyà yìí jẹ́ arọ tí ń tẹ̀pá òjò wọ̀lú lórúkọ tá à ń pè wọ òrìṣàlá ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ni mo pè lónìí kẹ́ ẹ lọ gbé mọ́tọ́lá wá kẹ́ ẹ lọ gbé mọ́tọ́lá wá torí ìsànbọ̀rún ni mọ́jú wàrà ń paṣọ ẹ̀dá ẹ gbé mọ́tọ́lá wá bádìí bá sunkún aṣọ ìyẹ́ ni ọmọtọ́lá o ọtọ́lá o ọmọtọ́lá o ọtọ́lá o ọmọtọ́lá o. ọkùnrin káàbọ̀ káàbọ̀ ẹyẹ ayé rẹ̀ ó yá fẹnu kò lẹ́nu. Hmm. ó káàárẹ̀ láyé. ó yá ṣírí sókè. Mm, mm, ẹ̀yà ayé ti kí ọ káàbọ̀ mm. ó sì ti pa ọ́ láṣọdà ó ti dára wa báyìí o bẹ́ẹ̀ni ó ti mú orúkọ tiẹ̀ wá látọ̀run bẹ́ẹ̀ni látòní lọ orúkọ rẹ̀ á máa jẹ́ ẹyẹ tí ń tìn òde ọ̀run nítorí wípé látọ̀run òun ló ti mágbára tiẹ̀ wá. bẹ́ẹ̀ni ẹyẹ tíntín òde ọ̀run. ẹyẹ tíntín òde ọ̀run. ẹyẹ tíntín tíntín òde ọ̀run mo bí yín léèrè yìí pé ta ló kó owó mi nínú ilé ẹ̀yin méjèèjì dákẹ́ ẹ̀ sọ̀rọ̀. èmi kọ́ mo kówó àbí. ẹ̀yà mi padà wá gbowó wá gbowó girama ṣé torí five thousand naira lẹ́sẹ̀ wá pè mí lórí fóònù ọlọ́run ní kọ́kadà má gbà mí. ẹ gbà mí. èmi ò kówó yín o èmi kọ́ mo kó five thousand. dúró náà ṣé five thousand ò tó torí odindi five thousand naira tán lẹ́ẹ̀kan ṣoṣo onítorí ẹ ṣé èmi torí àpè ẹ ọ̀kadà ìbá ti gbà ẹ̀ dànù bẹ́ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ìwọ ló kówó èmi kọ́ mo kó. ìwọ ló torí mo ti ráṣọ tuntun nínú ilé o èmi ò dẹ̀ mọṣẹ́ tó ń ṣe tó fẹ́ fi rówó tó fẹ́ fi raṣọ yẹn ibi tó bá kówó mi sí kó bá mi kó o. but kẹ́hìndé wọn náà ó bàjẹ́ o má mi ló ń bẹ́ẹ̀. yóò bú mi. ibo ló ti rówó tó fi rà. ẹ ibo mo ti rówó tí mo fi wọn náà bí mi ṣé mi ní boyfriend ni. ẹ o ti ní boyfriend ìwọ yìí ní boyfriend. káàbọ̀ jáde èjì rẹ̀ máa mi kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń fà. ayé àdá five thousand naira ni mo wá tì nínú ilé yìí. ẹ wo owó tì nínú ilé yìí náà. ta lógun. èmi kọ́ mo kó wọn èmi kọ́ mo kó wọn. ìwọ kọ́ ìwọ náà kọ́ ah, ah, ẹ dúró náà ṣé owó lẹ́sẹ̀ méjì ńlẹ̀ tó máa fi rìn jáde kúrò nílé ni ẹ tètè jẹ́wọ́. Ah. ẹ wò ẹ wò àbọ̀ abálọ̀rọ̀ yín nígbà tí n bá dàyà yín lóhùn tó bá bá tiẹ̀ lọ àá wà padà sórí ẹ̀ ó ti yé yín ó yá ẹ kóra yín. kẹ́hìndé jẹ́wọ́ o jẹ́wọ́ o. ẹ ti mọ́lẹ̀ mọ́. ẹ ó ga ọ màámi wọ́n ti mọ́lẹ̀ mọ́. àbí o wo ohun tí mo ti ẹ̀ pè é sí ṣe pàtàkì. Hmm. wọn létí ilé mẹ́rìndínlógún lápá ọ̀tún mẹ́rìndínlógún lápá òsì níwájú àti lẹ́yìn kété yín ó di gbọ̀n ọmọ ṣàlíwá kí ló ń ṣẹlẹ̀. iṣẹ́ tí ẹgbẹ́ gbélé ẹ lọ́wọ́ ó kọ́ ó ṣe kí ló dé. màmí kì í ṣe pé mi ò fẹ́ ṣiṣẹ́ tẹ́gbọ́n rán mi gbogbo ìgbà tí n bá ti dé sàkánì tó yẹ kí n ti ṣiṣẹ́ yẹn ó ní pásítọ̀ kan tó wà níbẹ̀ tó jẹ́ pé gbogbo ojoojúmọ́ ayé àdúrà mi ṣáá tí mo bá débẹ̀ báyìí pé mo fẹ́ ṣiṣẹ́ ó máa bẹ̀rẹ̀ sí í rọ̀jò àdúrà ni ó má dàbẹ́ ni pé iná fẹ́ jó ọ̀tá mi màá tún kúrò ń bẹ́ẹ̀ ni kì í ṣe pé mi ò fẹ́ ṣe màá mi. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ṣàléwá ò kì í ṣọmọ kékeré ẹnikẹ́ni là á tẹ̀ omi kómi là á bù fàlejò tá a fẹ́ ó yẹ kó mọ tó lè ṣe ó ti ń pẹ́. mo gbìyànjú. ó ti ń pẹ́ o. Ah. ìwọ náà mọ̀ pé ẹyẹ ò ní pẹ́ rè yẹ. bẹ́ẹ̀ni ìwọ náà mọ̀ pé kò ju bí oṣù mẹ́rìndínlógún lọ mọ́ nísìn tí gbogbo ẹgbẹ́ máa máa wojú ẹ̀. mú mọ ṣe kíákíá. pípé kí n ti parí ẹ̀ náà ló ń ṣe mí náà. ó dà kò mú àṣeṣe. àṣẹ àṣẹ Sisire ṣí wọn létí ilé mẹ́rìndínlógún lápá ọ̀tún lápá òsì níwájú àti lẹ́yìn kí ṣẹ̀ṣẹ̀rẹ̀ ó ṣì ní létí. báwo wá ni ọkọ ẹ ń kọ́. aláfíà ló wà. báwo ni bísíǹnẹ̀sì ẹ lọ. ń lọ déédéé. ń lọ déédéé. a máa lọ déédéé. máa ṣe é. báwo ni ṣẹlẹ̀ fẹ́ dà kí ló dé ní táìmì yìí àlá irú àlá wo nìyẹn tó lè jẹ́ kó dọ̀là kó tó pè mí ìyàwó mi ìyàwó mi wà nílé ah, ah, ẹni tí mo jáde kó lẹ́gbẹ̀ẹ́ sí kí n tó bọ́ sí living room. kó lè gbẹ jáde sọ nǹkan tó fẹ́ sọ fún mi ńlẹ́ ló wà. ok kí ni kan náà. ìyàwó mi wà nílé sẹ́ẹ̀ ah. my dear ọlọ́jọ́ ènìyàn ò ní jẹ́ àbúrò ní ìṣẹ̀lẹ̀ sẹ́ni kankan wa ìyàwó mi ò gba ibì kan jáde èmi mo kó lẹ́gbẹ̀ẹ́ sí mo bọ́ sí ti rúùmù bíbá yìí sin right now o gbọ́. ohun tó bá fẹ́ bá mi sọ bá mi sọ lọ́la right what's that. mo ní ìyàwó mi wà nulẹ̀ kí ló ṣe é gan màá bẹ̀ sọ lọ́la. bí náà bó ló fẹ́ gbàjáde ìbájú ní kékeré òde ayé kí ló dé èyí ti ṣe pọ́sí ayé ló ṣòfò kalẹ̀ yìí ṣé bó orí ọlọ́bẹ̀ ayé gan ọ̀rọ̀ mi lójú rẹ̀ pòròpòrò ni torí ẹ̀rẹ́ ẹran pa ni wo kò sẹ́ràn kankan nínú pọ́sí ayé o àwa gan ọ̀rọ̀ mi mú àárọ̀ ọ̀rọ̀ mu ọ̀fun gbẹ wá kí ló dé. ààrẹ jí èèyàn fi ṣebẹ̀ a ò rí ọkọ ènìyàn fi ṣe ẹran òòjọ́ kí ló dé. Mm ẹyẹ kékeré òde ayé bọ́ sí gbangba. ẹyẹ tó tó ẹyẹ ayé o. ẹyẹ jẹ. ọ̀rọ̀ ló gbọ́ yìí èyí ti jẹ kí ló dé kí ló ń dá ọ dúró olórí o mo gbìyànjú agbára mi ṣùgbọ́n wòlíì àgbà kan wà ládùúgbò tó yẹ kí n ṣiṣẹ́ tẹ́gbẹ́rán mi níṣẹ́ ló máa ń gbàdúrà tó máa ń fi àdúrà dì mí lọ́wọ́ tí ò jẹ́ ṣiṣẹ́ tẹ́gbẹ́rán mi ẹ jọ. ẹ forí di ẹyẹ kékeré òde ayé. wòlíì wòlíì àgbà ẹyẹ kékeré òde ayé kò yí ọ ni wípé aláboyún tí wọ́n sọ fún wípé ọmọ inú rẹ̀ yóò jọba tó wá gbàlù tó ń jó tó ń yọ̀ ṣé kò mọ̀ wípé bóun ò bá ṣọ́ra bóun ò bá ṣọ́ra ṣe ọmọ inú rẹ̀ gan-an kò ní padà jẹ̀bà. ẹ dọ́kí ọ̀rọ̀. pàtàkì ọ̀rọ̀. ẹ ṣeun olórí. ẹ wò ẹ jẹ́ á bọ́ sípele tó kù. bó bá rí bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ bàálù alukoro tá a lọ bá tó ní kò sọ̀rọ̀ ń bẹ̀ tó ní kò sí nǹkan kan tó ní í ṣe pẹ̀lú wa tí ń lérí tí ń léka tó ní kò sí nǹkan tá a fòun ṣe ẹ dákun o ta la fẹ́ gbéṣẹ́ rẹ̀ ràn o. yèyé o àtẹ́lẹwọ́ ni tara àtẹ́lẹsẹ̀ ni tọ̀nà ẹyẹ kékeré òde ayé lèmi rò pé yẹ ká gbéṣẹ́ náà fún. padà ó tó sí ọmọ arọ kó padà sílé kó má wòran òkìtì hmm. ẹyẹ tíntín òde ọ̀run òun ni ká gbéṣẹ́ náà fún ó máa ṣe. ẹyẹ tíntín òde ọ̀run bó bá rí bẹ́ẹ̀ ẹyẹ tíntín òde ọ̀run. ẹyẹ jẹ́. yeye o. ọlọ́ọ̀bẹ ayé. yeye o. iṣẹ́ kan ẹ pàṣẹ fún ìyè ayé láti gbé fún ẹyẹ tíntín òde ọ̀run. ayé tuntun yóò tuntun ayé ìbà ayé o ẹ̀yin láró bá aṣọ má balẹ̀ tuntun ẹyẹ ìbà ẹyẹ ẹyẹ gùdẹ gùdẹ ẹyẹ bàgẹ bàgẹ ẹyẹ ìbà orí bá. àbójú wí ni ẹyẹ ayé o abẹ́sẹ̀ wí ni ẹyẹ ajere bójú wí ni wí ni lórúkọ táwọn ìyá mi ń jẹ́ àbójú wí ni ẹyẹ ayé o abẹ́sẹ̀ wí ni ẹyẹ bàgẹ́bàgẹ́ àtòríjàpá àtẹ̀dọ̀jọ́ kan àti fún jòrò ń ro ẹyẹ ẹ̀jẹ̀ lómi ayé o lómi ìmùlẹ̀ lómi àwo lómi àgbà lómi àwọn ìyá mi òṣòròǹgà apanimayọ̀dà tótó. màmá ọ̀rọ̀ yìí ti wá rùn mí lójú bíi àgbàdo tí wọ́n lé ní mẹ́ta mẹ́ta tí wọ́n wá fi mẹ́fà ṣe ni ẹ̀. Hmm. Ah, ẹdú báwo ni àbúrò mi ṣe máa lágbára jù mí lọ. ẹyẹ kékeré òde ayé ẹni béèrè ọ̀rọ̀ nífẹ̀ẹ́ di rẹ̀ gbọ́ ṣọ́ra àbúrò rẹ̀ tó ń wò agbára méjì ní ìgbẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni agbára kan bá wá látòde ọ̀run àti kékeré la sì ti rí ìmọ̀lẹ́ agbára lára rẹ̀ ṣọ́ra lágbára tó bá wá látòde ọ̀run yìí ó yẹ kó máa fi agbára hàn kó máa fi jíṣẹ́ kó máa fi ṣe ìwòsàn fún gbogbo ayé kó máa fi ṣe rere ni ṣùgbọ́n nígbà tá a ti rí agbára yìí láti kékeré àwa la wá lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín tá a fi fà wọnú ẹgbẹ́ wa àwa àfàgbára àti àpọ̀n ló fi di agbára méjì tó nìkan lò bọ́ra àbúrò rẹ̀ ṣe jẹ́ ni. Hmm. ẹ̀dùn nù tí ẹyẹ ńlá bá rè yẹ tán èmi ló yẹ kí n bọ́ sí ipò àga ayé báwo la ṣe wá gbọ́ wípé àbúrò mi àbí àwọn ọmọ ẹgbẹ́ kan tó lágbára jù mí lọ àti wípé ẹsẹ̀ tó ń gbé yìí kó má lọ jẹ́ wípé òun ni àwọn ọmọ ẹgbẹ́ máa fà sílẹ̀ gẹ́gẹ́ bí olórí. má sọ fún mi pé òun jowó àbúrò rẹ o. láńlé ṣọmọ èṣù ọ̀dàrà ó ní òun ò tòṣì kóun rówó lórí ẹbọ kóun kó ó sì ní òun ò lọ́lá títí kóun rí owó lórí ẹbọ kóun má kó. Hmm. ẹ̀yà kékeré òde ayé ṣọ́gbó tọrọ sórí ibi tọrọ dé dúró yìí yóò dáa kó o tètè gbà fábúrò rẹ bẹ́ẹ̀ ni. kí n gbà fún ọ èèyàn tí ọba fẹ́ wà kí sáàkì bá já sí i. wọ́n tipátipá tó wo ó ní mọ̀lẹ́ fífẹ́ràn ṣàngó. bára bá ti san báyìí bára tára bá san báyìí wọ́n ní Allahu Akbar yóò dáa kó tètè gbà fún o. bẹ́ẹ̀ ni. ẹ wo màmá ẹ kì í ṣe tí mo lè parọ́ fún lóòótọ́ mò ń jowó àbúrò mi ṣé kò sí mo ṣe lè dín agbára ẹ̀ kù ni. Hmm fẹ́ dágbára rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ò lè àwọn nǹkan ṣe sí. ṣojú rẹ̀ kẹsẹ̀ finú ṣírọ bí àgbọn. ìjà olóró ni. fìjà síkùn pété ẹ̀rín síta. ìjà olóró ni. kọ́ba pẹ́ kọ́ba tọ́ orí ahọ́n ló wà. ìjà olóró ni. kọ́ba kúte nítọ́lá inú ikùn nìyẹn wà. ọkọ̀ náà máa ń padà síbi tó ti gbé mi. kí n gbé ń padà kẹ kí ló dé tẹ́lẹ̀ tún kí n gbé ń padà báyìí. ṣé wíwọ ẹ ló máa gbà gbé mi padà síbi tó ti gbé mi. tí a bá gbé ń padà ẹ máa fowó sówó yín o. ó yá ó yá. mo ti ń bọ̀ sẹ́ẹ̀ nípa ní kí sáré múra ń jọ má bínú jọ. Yọ o ṣe. bá ṣe ń sìn ni. ó fẹ́ kó ọkọ̀ tàbí ṣé èmi ti fi ẹ̀rọ ní etí bọ̀. ṣé ìta gùn dé níbà sí. ó dẹ̀ tí ì kẹ̀. báwo rẹ̀ báwo rẹ̀ ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. ó ti ó ti yé mi. Mujerico Sinisi. ti jáde ni. kí ni wọn náà wá ṣe ni. èmi gbàgbé nǹkan sílẹ̀ ni. ṣíbí mi náà fẹ́ jáde ni mo dẹ̀ wọ ibi ìdí tí ẹ kọ́ wọ bàtà kò yé mi mo kọ́ rí pé bóyá mo ń lálàá ni o bóyá imagination ni i don't know kò tiẹ̀ yé mi gbé ọkọ mi ò gẹ́ tara mi. mo ti fẹ́ máa lọ. ṣe ṣe ẹ̀jọ́ ń ṣe tó bá wà nínú oyún. wo ó dìgbà tí bá bímọ tọ́ka tó ṣe anything o. ah eh, kí irú condition wo nìyẹn àti pé ṣé wò mọ̀ pé tóbìnrin bá ti wà nù ó dáa fún ọkọ ẹ̀ kó máa bá ṣeré kó máa bá ṣeré ní from time to time ọjọ́ tí obìnrin yẹn bá máa bímọ á lè yọ búrúbú wá sísàlẹ̀. á lè yẹ búrúbú. tó ń bí tí mo máa fáwọn mí nù market. Kenny kí ni problem ẹ náà ṣé òun gọ̀ sí lójoojúmọ́ ni nígbà tó kì í ṣọmọdé ó dẹ̀ lajú ẹ̀ sílẹ̀ títí títí tí àìsàn fi wù ara màámi tó yìí ó dẹ̀ lè pè mí mi ò ká kó òun ìbá ti pin òun òun ọkùnrin bó ṣe máa ń dé sí ohun tó tún ti dé sí ohun náà ló ṣe pé. ṣùgbọ́n àdùsà. ṣé màámi ni bó ṣe máa ń ṣe mọ́. yóò fọmọ ilé. ojoojúmọ́ ni ká máa kọ́ ẹ̀ àbí. yóò fọmọ ilé ilé sí tí ẹ ń jẹun. kí n fi sílẹ̀ ilé ń bọ̀ sí lójoojúmọ́ ni you must be very stupid. Mm. Ah! báwo ni ìdúbọ̀ kí ló ṣẹlẹ̀. ẹ̀rí ìsìn olúwa fún ẹ ok ẹ máa kún ìmọ̀ àbá sọ̀rọ̀ ṣùgbọ́n má bínú ok dẹ ó dàbọ̀ ẹ kí ni ìjókòó ẹgbẹ́ ẹ wọlé yọ kó lọ dá lójọ. òpó ni ọdẹ. ta ló pè ọkọ ọmọ yín ló pè mí o ṣé kò sí. ó wà o ó ní ọmọ yín mọ́ tọ́ra kò gbà kó ń sùn mọ́. ọmọdé yìí wọ́n fún fúra fẹ́ ọ̀yẹ̀yẹ̀ yẹra wò díẹ̀díẹ̀ làwọn mi gbóná bàbá kan ju òòjọ́ a máa kọ́ ni lẹ́nu pẹ̀lẹ́pẹ̀lẹ́ a máa tọ̀wọ́ yín. màámi ṣé hmm? mi wà ní ṣe bí ọmọ yín mọ́tò wá mi ò fẹ́ máa gbàlagbàlagbà. Hmm tóun bá kọ̀ tí òun mà gbà lẹ́gbọ̀n ìbọn náà ò sì ṣe sùúrù kó o ṣe bí àgbà. màámi kémi ṣe sùúrù fún òun ló máa ṣe sùúrù fún mi. nígbà tẹ́ ẹ̀ ṣe ilé ayé báyìí lójú ayé mi báyìí tí ì lọ. tí mo bá lọ tán kọ́. màámi ẹ dé o màámi ẹ dé o mọ́tò àríkẹ́ pèkẹ́ bá sọ̀rọ̀ èmi kọ́. ọ̀rẹ́ sìn a lè sọ pé ká gbé yín lọ sọ́spítù. hospital hospital. àjọ ọmọ wa náà ẹ pẹ̀lẹ́. fídíò yìí máa fọ nìkẹ́. ẹ̀ẹ́. àǹtí mi ah. ṣé bínú pé mo pẹ́ ìyá bébì ọ tí má tiẹ̀ bínú sí ẹ̀mí lè bínú sí bébì mi. ó ah, ti fẹ́ máa ké ẹgbà eh. ẹ jẹ́ kí n lọ bí oúnjẹ wa. ok ok ok then. hi baby hi baby baby. Ah, bẹ́ẹ̀ ọmọ tó gbé sínú ìtìkú <laughs> ẹ̀kọ́ rẹ̀ ó fún yín nù. Ah! Eh! Ah! Ah! Eh! jí jí. ìjà olóró ìjà ńlá tọrọ tuntun ìjà olóró ìjà inú mọ sínú mọ síkùn. ìjà olóró ni tá ò gbọ́dọ̀ run tá ò gbọ́dọ̀ sàn. ìjà olóró ni. tá ò gbọ́dọ̀ run tá ò gbọ́dọ̀ yàn. ìjà olóró ni. ìjà tó lè la lè kú. ìjà olóró ìjà ńlá tóró tuntun. ìjà olóró ìjà inú mọ́ sínú mọ́ síkùn. ìjà olóró ni. tá ò gbọ́dọ̀ run tá ò gbọ́dọ̀ sàn. ìjà olóró. ó ṣe mí wẹ́rẹ́wẹ́rẹ́ ó ṣe mí wẹ́rẹ́wẹ́rẹ́ àtẹ́lẹsẹ̀ méjì ò lè gbójú ọ̀nà méjì òun ló dífá fún èmi mọ́tọ́lá ọmọ àbẹ̀bí mo ní mi ò ní sọmọ orílẹ̀ ayé wáyé ǹjẹ́ oyún inú mi yìí mo ní mo fẹ́ fi fún ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ kẹ́ máa fi ṣomi ara ẹ̀yin ìyá mi o. báyìí ojú ọjọ́ ti wá dára aláìmọ̀kan bójú tó rọ̀ bá dà tán tó tó tó abẹ́gi kì í dábọ̀rọ̀ bẹ́yìn ò tẹ́ tí bàdí ò wọ̀ ó tó kọ́ ọmọdé mẹ́ni tó tó bàbá. dídìrín àgbà kò mọ̀ pé ọlọ́gbọ́n orí ò kì í ṣe ẹgbẹ́ ọlọ́jọ́ orí lọ́jọ́kọ́jọ́. mi ẹyẹ kékeré òde ayé fún ara mi máa jẹ́ kó yẹ wípé inú mi kì í ní ẹyẹ ń gbé. kò sí yọnu iyàn jíjà ló ń bọ̀ rẹ jẹ bí ọ̀rẹ́ mi bá sọ wípé iyán àná ń jó òun lọ́wọ́ èmi gan ni kókó ọ́ bomi tútù ó ga ọ. anyway ṣé kí ni ọ settle bills yìí. ṣùgbọ́n. láti hospital ló ti ń ṣe báyìí. kọtíkó tó bá ṣẹlẹ̀ ló máa sọ. ṣé wọ́n ti yan jà ni. àwọn oníṣòwò àtẹ̀yàn kan ń jà ni. ok òun wá dọ́kúmẹ̀ntì ẹ. ló ń lọ àbẹ́kọ̀ àtẹ́tà. ẹ ọ̀run máa yìí fi mí sílẹ̀ ó lè fi mí sílẹ̀ náà wo òòṣà tó balẹ̀ ṣé ní ṣe bá mi ṣé ní gbogbo ẹrù mi tó kù nínú ilé ẹ̀ mo fún ẹ tètè sùn la tètè jí ẹni bá tètè kú lọ múlẹ̀ sọ́run ni ìwọ lọ máa múlẹ̀ sọ́run tiẹ̀ àwọn ìyá mi á tún rí nǹkan fi ṣára rí dín ẹ̀jẹ̀ pọ̀ lára eléyìí èmi náà tún wá gbókun sí ń ṣe ẹlẹ́tí tí wọ́n ọkọ̀ wá àti lánú aláyọ̀yọ̀ láàfi ṣe ẹlẹ́tí tí wọ́n ọkọ̀ wá àti pátá aláyọ̀yọ̀ láàfi ṣe. Ọ̀yọ́ la fi ṣe o alájọyọ̀ la fi ṣe ẹyẹ títí mọ́kọ wá fi lálù alájọyọ̀ la fi ṣe ẹyẹ títí mọ́mọ́ wá fi pátá ọ̀dọ́yọ̀ la fi ṣe. mo kí gbogbo ayé o. ayé ẹ wò. lóòótọ́ kí wọ́n tó dá ìlú ọ̀mí lákòókò ti mí kí wọ́n sì tó dá ìlú Ifọ̀ láti ń fọ̀n bí èèyàn ẹ wò ó lóòótọ́ ẹyẹ ò tẹ̀sẹ̀ mọ́ ọmú àjọ wá sínú ẹgbẹ́ yìí àmọ́ bọ́mọ ẹni bá da àkàwí a ní fi ṣayá o ká fi tẹ̀gàn kún ká tún tẹ̀gàn kú o ẹ̀yẹ tí ń tún gbìyànjú ẹ̀yin náà wo bí ṣe ń rìnyìn wá lóríṣiríṣiríṣi láti jọ ìyá àárọ̀ jíjẹ àárọ̀ mímu gbogbo ń bá fẹ́ ní ìjọ lọ́wọ́ ẹ tí wọ́n wò pabambarì kò wá síṣẹ́ tá a lè gbé fún tí ò ní ṣe láṣeyọrí ẹ wò ó ń gbìyànjú àẹjá kí káwọn ọ̀kárẹ̀ láì olórí ṣé bí wọ́n ní tá a bá tẹlẹ̀ tútù a máa ń jẹyàn gbóná ọmọ yìí gbìyànjú ó dẹ̀ yẹ ká fẹ̀mí ìmoore hàn sí ká fi iyẹ̀ ká fi kún iyẹ̀ ẹ̀. ọ̀dàbà ọ̀dàbà kò sí ajá tí kì í gbó àmọ́ àgbójú ajá ló ń pè ní dìgbòlugi. ẹgbẹ́ kékeré ò yá yìí ìdúnkùdú òyò ní mú ní sọ òyò nígi o. bẹ́ẹ̀ni ìfọkúfọ gbègbè ní mú wọn tọ gbègbè lọfà ìjẹkújẹ àdán òun ló jẹ kí àdán máa tẹnu pọ̀ kó máa tẹnu ṣu. pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọmọ ọkọjá àgbẹ̀ rẹ. ẹnu ẹ̀yìn ẹyẹ kọ̀ ẹnu yìí ò mú oore torí tẹnu yìí bá mú oore ni ọ̀pọ̀lọpọ̀ ti fún tẹ̀dọ̀ ẹ̀jẹ̀ àwọn èèyàn tí mo fi fún yín iye náà tó fún yín láti fi mí jù lórí. ohun tó bá máa gbà la máa fún kàkà kí oògùn má jẹun ó máa jáde òní rìn kàkà kí n má jù lórí àjọ ni ó pọ̀ ọ́. Hmm. oríta ní kí n ti bẹ̀rẹ̀ náà rẹ̀mílẹ́kún ọkọ mi. Hmm. ó di dandan kóun bá lọ wọn là nìkan nìyẹn ẹ bí wàhálà tí mo nìyẹn ẹkún wa fi pọ̀ sí ni àwọn wa ní kí n fi kún ọ nítorí ó kéré jù mo gbọ́dọ̀ fèèyàn méjìlá tàbí mẹ́rìndínlógún dájọ́. bí wọ́n bá jẹ yẹn tán wọ́n á sọ pé mi ò ní ju lórí <laughs> èmi ẹ̀ lájọ wà yẹn. náà mo ti sọ fún ẹ pé èmi máa wá tí wọ́n ti dúró lẹ́nà mo ṣe wà ní báyìí sìn òkú yẹn ìyẹ̀mọ́ òun wà lè yẹ ẹ lọ sí rẹpẹtẹ màá bẹ̀ sọ̀rọ̀ níta ṣùgbọ́n wọ́n rẹ̀ dá. Rẹ̀mílẹ́kan. What's that? Kí ni mo ṣe fún ẹ? Ṣo fẹ́ pa mí ni? Lọ́nà owó ya bá mi sọ. Ṣo fẹ́ fífẹ́ ṣe mí léṣe ni? Wọ́n. Rẹ̀mílẹ́kan, I can never stop loving you. Ọkùnrin ló me? ní ojoojúmọ́ sí mi. Oh my baby, I love you so much. I love you. Yeah. um, <laughs> do you know what, guys? What that? What is it? ara mi wà lọ́wọ́ tí ká wọlé náà. é wọ́n. ṣé tèmi náà bá jókòó lórí ìjókòó ńlá ṣó lè wọ̀ mí àbí bígbàkejì náà bá wà nípò lórí ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ wọ́n ah, wá fẹ́ẹ́ sọ ní di èèrà kékeré lè rà kú sí wọn fẹ́ kẹ́yẹ rí wọn kúrò nípò gbákejì ẹ̀yẹ ńlá fẹ́ rí yìí nítorí wọn wá kan lára ọmọ rẹ̀ tí ó fi rọ́pò ẹ jẹ́ lọ wò bọ̀ èmi ò jẹ́ mọ pé lóòótọ́ ló wà láǹtakùn ṣe é digi àmọ́ bí wọ́n bá fi dèèyàn ó kú bàbá lẹni tí ó tù ṣe ṣeré làwọn létí. èmi ẹyẹ ńlá fúnra mi apàkùrọ̀ tí ń pa tójúgun màá jẹ́ kó yé wípé gbẹ́gilé rẹ̀ kan kò lè gbé èèyàn inú lèèyàn wà gbogbo ẹyẹ wá ń retí kẹyẹ ńlá ó rè yẹ kí ó ṣètura ẹyẹ wọn mọ̀ pé bàbá ń retí kówókówó síbi gbígbẹ igi tútù lè wò kíkú sẹ́yìn ńlá ẹ̀yìn ńlá àsìkò tí ẹ̀kú fúnra ẹ̀ ẹ̀fọ́ o ẹ̀kọ́ o èmi àbẹ̀bí n ò tí ì ṣetán àti forí ipò yìí lẹ̀ báyìí. ìjà tó lè la lè kú ìjà olóró ìjà ńlá tóró tuntun ìjà olóró ìjà inú mọ sínú mọ síkùn. ìjà olóró ni. tá ò gbọ́dọ̀ rò tá ò gbọ́dọ̀. ilé ẹgbẹ́ bàbá ọkọ mi a ní iṣu a ní wọ́támẹ́lì a ní pẹnápù lẹ́fẹ́ bá wa rà ẹ ok ẹ fún mi ní iṣu ẹ fún mi ní iṣu. mélòó sá. ẹ fún mi ní ilé mẹ́ta. kílẹ̀ tún fẹ́ bá wa ra o. ẹ ẹ wọ́tàmílọ̀ yẹn. mélòó sá. ẹ fún mi lẹ́yọ̀ kan yẹn. ẹja kan yóò lè tó. ẹ nù ẹ mọ̀ pé watermelon yẹn mo lè gé yẹn sí fridge àbẹ́ máa tẹ̀lé mi lọ lílọ wá mi gé yẹn. àbẹ́tì máa bọ́ kọ́ mi. ẹ ọkọ̀ náà kọ́. mọ́sọ́lá mọ́sọ́lá mọ́sọ́lá look at you mọ́sọ́lá mọ́tò wo títì wo títì wo títì jẹ́ kí mọ́tò ẹ̀ kọjá náà look at you wà wọ dúró dúró dúró dúró. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo rò bí àwọn nìkan ni mo sọ fún òǹgbẹ́ Well, Islamically now. Um, this is what we're made to understand. Anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Eh, ó jẹ́ kéde wa pé anyway tàbá wà tàbá wọnú lẹ́bà ẹ̀kọ́ ṣáwá nìkan láwa ń àwọn ah. angels kan náà wà ń bẹ a ní láti ṣe hello sí wọn àwọn náà dẹ̀ máa respond hi àlẹ́ mọ́ gbọ́ hi tí wọ́n náà ṣá <laughs> so come have a oh come on. <laughs> Whoa. ṣé o dẹ̀ ti wá rẹ̀ báyìí sìn ṣé o ti rí pé èmi nìkan ni mò ń gbé iná ilé yìí. besides I've told you times without number that I am single mo ṣáà ní lọ yọ orí ìgbà mi nítorí pé ò ń bọ̀ wá kí mi lé mo lè ní sáré yọ gbogbo àwọn fíìmù tí mo fi kọ́lé amen torí mo mọ̀ pé kò ṣe ń wò káàkiri yẹn nǹkan tó ń wá nìyẹn <laughs> ok so nísìnyí mo dẹ̀ ti jẹ́ kí o satisfy curiosity àbí. not yet. I think I should know. Not yet? Not yet. Fine. Show me your search warrants. So that at is I will know Ah, my friend, sir. Ah, ah, ah. Okay, I'm waiting. I'm waiting. <laughs> it's okay, darling. Um, so, uh, can you can you offer? Anything. Uh-uh. Don't go there. Anything can be nothing. Okay then, what kind of juice should I offer you? Strawberry, mango, orange? Any kind. Anytime. Yeah. Okay. I hope I get your choice. Thank you. Go right back. mo rò bí ọkùnrin máa wò lójú tẹ́lẹ̀ You ni. kìnìún arọ́ọ̀ṣì bẹ́ẹ̀. kí ló fẹ́ ṣe o kò fẹ́ fún oúnjẹ sẹ́nu láì ṣe a word of prayer come on mo ti ṣe bismillah before eating àmì tó bá yẹ ti fẹ́ ṣe yẹn mean, ó tọ̀nà pé nílànà islamic way pẹ́ tó bá take a cup of drink wà sálámà sọ̀tún wà á dẹ̀ tún sálámà sósì then you can keep drinking. lórí chinchin. Glory Chinchi. Anything you put in your mouth, you're supposed to say a word of prayer at least. Láti ti gáàdì kan tá à ń jẹ oríṣiríṣi nǹkan là ń jẹ àmọ́ kan tó wà ní àmúrò áńgẹ́lì tó wà rán. Come on. Kò mọ mi lára ni. Kò mọ lára ẹ díẹ̀ díẹ̀ náà ni ìyẹn máa ń kọ́ náà ni ẹ̀kan lèyàn máa ń kọ́ nǹkan. So this is what you have to say. Are you gonna say after me? Màá try. Okay, you say, Àwòsùn láì. Ah. Come on, sing it. أعوذ بالله من الشيطان الرجيم. Oúnjẹ máa tutù. Kò ń ṣe oúnjẹ sísè. This is just chin chin. Oh my god. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله It's as simple as that. <laughs> not alarm. So, báwo dẹ̀ ni ọ̀rọ̀ tí à ń sọ? Hmm, ọkọ mi. Um, Come on, I don't expect you to still say that. <sighs> No, no, no. I mean, no, expecting me at this point in time, kàyí tí máa sọ̀rọ̀ ọkọ ẹ̀. Ẹni tó ti kú ti kú, kí ẹ náà bá fi ọ̀rọ̀ kẹ. Hmm. I mean, ah. ọjọ́ dẹ̀ ti ta sí nǹkan tá à ń sọ yìí náà you're not going to man like this forever come on you're a pretty woman you need a man like me. <laughs> anyways anyways um, this is the thing yeah um, at this point in time we are kó to move on that is what is expected of you I mean think about let go run. No, you can't even give way for today. Yeah, you're right. So, can we talk about us? yes but um, we feel pé gbogbo ẹ wà lọ́wọ́ definitely ọwọ́ Ọlọ́run la mo fi gbogbo ẹ okay he is the overseer of everything. ah eh, it's time for salat Take him in on a jet pé Ọlọ́run. Ah, just give me five minutes. Ma kọ́ ẹ̀ shower, ṣáwá ránṣẹ́ kí ọ̀rọ̀ let me go to bed. My journey is soon. ti báwo oh. ṣe bí orí fífẹ́ ló ń kọ́ńplé nípa ìtẹ́lẹ̀ eh. ọlọ́run jọ ṣàánú mi ò ní ọkàn àìsàn ṣùgbọ́n ilẹ̀ pẹ̀lú ọkọ mi kí ló ṣẹlẹ̀ kí ló dé. Eh? ẹyin bíi ti báwo ìgẹ́ pẹ̀lú ọkọ mi pẹ̀lú ṣùgbọ́n ilẹ̀ àrẹ ayé alágbára ọlọ́run onírògùn àìsàn pẹ̀lú ọkọ mi bá ní kí n gbé ọ lọ sọ́dọ̀ dókítà nsìn àmọ́ kí n tó jáde kúrò nínú yàrá lẹ́ẹ̀kan mo pe dókítà wọ́n ní kò ní ìpè kí n tún máa gbé ẹ bọ̀ wọ́n gbogbo oògùn tó ń kà sílẹ̀ jọ fún ẹ ó yẹ kó ṣiṣẹ́ ẹ̀ ó ti yẹ kó ṣiṣẹ́ náà sọ. mo náà ti pè láàárọ̀ yìí mo ti pè láàárọ̀ yìí tí n bá ti wo dúró lẹ́tí máa ń lọ sọ́dọ̀ dókítà ni o. ìrọ̀lẹ́ ah, ah, bíi ti báwo oògùn seven days wà ń bẹ̀ o ò tí ì parí ẹ̀ tí two weeks náà wà ń bẹ̀ o ò tí ì parí ẹ̀ wọ́n lódìgbà tó bá parí gbogbo oògùn yìí kó tó mọ nǹkan tó tún lè ṣe. oògùn tó máa ṣiṣẹ́ tí wọ́n bá lò láàrin wákàtí kan sí kejì ń gbọ́dọ̀ tó máa rí relief díẹ̀ díẹ̀. àánú ah, kò kí ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkọ mi hmm, pẹ̀lú ṣùgbọ́n ṣé ó ṣíṣe wo wọ ọmọ ẹ̀kọ́ lóhùn òwú lọ lóhùn tá à ń sè ni. Ah, kí ṣe bí lórí tààrẹ o ní tó sọ yẹn. má sọ̀sọ̀ kó sọ má sọ̀sọ̀ kó sọ a má jẹ́ kárí ìbínú ọlọ́run. ẹ ń bo ọ̀dọ́mù èmi fẹ́ sáré dọ́dọ̀ màá mi kí n dẹ̀ tó débẹ̀ màá yà lọ́dọ̀ pásítọ̀ náà bóyá ó lẹ́yìn kìí tó fẹ́ fún wa bóyá omi ni o bóyá àná ti lọ màá lè gbé wá wàá lè lò bọ̀ mí wàá mo ti bá kó ẹ̀kọ́ síbí báyìí. ó sàn dáadáa so bó bá ṣe fẹ́ sí kó o dà bó bá jẹ́ kó fẹ́ lo spoon ni kó o lálẹ́ kó o fẹ́ gbé mu ni kó o gbé mu ní gbígbóná jọ ṣùgbọ́n ọkọ mi yẹn jẹ́ kí n lọ múra tán ṣùgbọ́n. ọ̀rọ̀ ọ̀rọ̀ I love you my jókòó jókòó ma. mọ́mí mo ti bá yín kó oògùn yín sí orí tébù ma. tó bá ti ṣe tán kẹlú bí mo ṣe kọ́ síbẹ̀ ma. nọ́ọ̀sì kò sí ẹ kàn ń kó oògùn wọn ẹ kó oògùn wọn lójoojúmọ́ ni bẹ́ẹ̀ ni kò sí improvement kankan kí ló ṣẹlẹ̀. ẹ má wọrí ma òfin bẹ́ẹ̀ bá wà láì. nígbà wo ẹ tí o bá ti sí improvement ìyá gbọ́n lọ sí hospital. ẹ má ṣe bẹ́ẹ̀ ma ẹ má gbé wọn lọ ẹ má gbọ́n rárá wọn á yára gbára ọlọ́run. kókó kárí improvement ni o oògùn oògùn lójoojúmọ́ yìí báwo o ṣe o o ṣe o o o o ṣe o ẹ kókó kó yàtọ̀ ó yàtọ̀ èmi ò rí yàtọ̀. àti mi. ẹ̀rọ mi kẹ̀mí ọlẹ́dẹ́ ẹ ti ẹ̀bìrì mi. kí ló ṣe tó ń tiro. bí girama náà ló ní ká máa dáná ogi ẹ̀ṣẹ́ ló wá ṣe tó ta sí mi lẹ́sẹ̀. ó dá lóhùn. mami hmm? kí ló ṣe ní kí máa dáná ogi tó ṣó kí oró sẹ́ni tó lè dáná ògiri nítorí pàrẹ ò balẹ̀ náà ló ṣe lọ fẹsẹ̀ ṣiṣẹ. ibo tí mo ṣe bí gáàsì wà nílé. gáàsì ẹ̀rù gáàsì bà mí o ṣọmọ tààrẹ ò balẹ̀ tó ń ṣe wèrè wèrè ó bá lọ súnlé mọ́ mi lórí ó mọṣẹ́ ní kò lọ dáná jù. Mm, kò lè súnlé kò lè súnlé mọ́ yín lórí ah, kí ni yóò dára yìí o ó dangerous bó ṣe fi nǹkan wé yìí o nǹkan tó fi wé yìí náà ló ti dọ̀tí ẹ wo màmí tí n bá ti lọ wàá tẹ̀lé mi lọ sí hospital tó wà mí. kàn fẹ́ ní tetanus injection ṣùgbọ́n. wọ́n ti ń bá a tọ́jú ẹ̀. màmí kò sí tọ́jú ní kíní ẹ̀ ṣe é ti ń rà á. pẹ̀lẹ́ ṣù ṣe ti lọ. ní ẹ̀mí ní pẹ́ máa lọ ọtí máa ti lọ máa pè é. ok pẹ̀lẹ́. dúró màmí ṣé kìí ṣe pé lẹ́yìn rẹ pé kí ni. ẹ ẹ tí ẹ béèrè ọmọ yín wọ́n tọ́ra lọ́wọ́ mi. ẹ ọ náà nǹkan. wẹ́ mo pè é wà tí mò ń bọ̀ ẹ ṣáà mo mọ tẹ ẹ bí. ó ti yé mi. èmi ti fẹ́ máa lọ. Ah, hmm. Okú tọ́jú. Yes ma. Káre. Yes ma. Yes ma. Yes ma. Kẹ́ni. Ilé máa lọ tiẹ̀. ẹ ló mọ́tọ́lá ẹ nà ó ó ti pè é tẹ́lẹ̀ nà ó gba tí mo wá ṣọ̀pù ẹ mò ń pè é pé ẹ sales girl ẹ mo bá ń bẹ̀ ah wò àbúrò <laughs> mo dé ṣọ̀pù ẹ mo lanú lẹ̀ ni mo kí ajé kú jókòó kí ló ṣẹlẹ̀ ah bọ́lájí try go. o láàrin ìgbàwo sígbàwo ló ti wo nǹkan to ṣe fún ẹ ah wo àdúrà mi ni wípé ọlọ́run kò ní jẹ́ kí àwọn èèyàn bí èṣù kan yà yín lágbára ọlọ́run ah yes <laughs> ah màmí tiẹ̀ sick gan àti ẹ̀rí ẹ̀ yeah mo understand àmọ́ náà tí wọ́n try náà kó wá time láti lọ rí màmí eh. ah ok wá àbúrò mi má ṣe wàhálà o nǹkan kan gbọ́dọ̀ ṣoyún inú ẹ̀ o àgbóhùn ìyá àgbóhùn ọmọ lágbára ọlọ́run. Okay, mo fẹ́ sáré débi kan, I'll call you later, okay? alright, darling. Love you. <laughs> wow. أصبر الله وليم الوكيل وليم المولى وليم النصير أصبر الله وليم الوكيل وليم المولى irú ìmọ́lẹ̀ wo lélẹ́yìí onímọ̀nà ní tọ̀ ọlọ́lá fọmọ kí wáyé wọlé. kí n béèrè pé ṣé èmi náà lè lọ ṣe àlùwàlá kí n lè yan náfìlà. ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ kirokiro àti ẹranko yáyò òde ayé àwọn èèyàn jẹ́ kẹ́yẹ rí yẹ bóyá ìbá ti ṣètúra ẹyẹ. Ah, àgbẹ̀dọ̀ ah, àwọn àpapọ̀ ẹlẹ́yẹ ò ní já rírú èèyàn àwọn àgbẹ̀ ní ọmọ odò táì bínú dò ní járógun àyọkú láàrin wa àìsọkúsọ nù. ẹ kí wàá ló dé tí mi ò rí lé wọn wò ká tó a sọ wípé màá bá ọkọ ẹ ní àjọṣepọ̀. sórí ẹni tí kì í bá sùn lóru tí ń fi gbogbo òru gbàdúrà mm. tí ó sùn rárá a máa ṣòro fún àwa ẹlẹ́yẹ táwa náà ń fi òru ṣiṣẹ́ tiwa láti ríro ẹni bẹ́ẹ̀ mu yóò wá rọrùn fúnrú ẹni bẹ́ẹ̀ láti sún síwájú nínú ẹ̀mí. ẹ báwo ni mo ṣe fẹ́ ṣe gan tí màá fi rí mú apá mi ní láti ká. ọlọ́run ló lè gbà kalẹ̀ lọ́wọ́ kó ń pani èèyàn tó ń ṣe ni tó tún ń gbà grandma oúnjẹ la gbé síwájú yín látara ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ tó bá yá tàǹtì ṣàlẹ́ wá bá ti dé kẹsàn pé mi ò tọ́jú yín ẹ̀yin lẹ́mọ̀ tẹ́ bá jẹun. Hmm, aláìmọ̀kan ní tó ń ṣe pò ṣọ̀rá. Hmm iná ti wá jó dórí kókó báyìí o ọ̀nà dórí àpáta ọ̀nà pin níbi ọ̀rọ̀ dé dúró yìí ó dájú pé ṣàléwá gan-an kò nífẹ̀ẹ́ òtítọ́ sí mi ìfẹ́ kó dolórí ayé òun ló ní ah! ọjọ́ orí ta ni kí n rà kí n fi kún tèmi báyìí o. Mm, mm. Mm. kò sí àní-àní tí kẹ́hìndé ẹlẹ́nu abẹ́fẹ́lẹ́ yìí náà ni màá gbà bẹ́ẹ̀ ni òun ni màá gbà. Kẹ́hìndé Kẹ́hìndé. mọ́. mo fẹ́ mọ̀ ẹ gbé kẹ́ mú wàhálà yín pọ̀ àtẹ̀kọ́ tí mo ti gbé síwájú yín ẹ̀ mú yídà mi máa mú. ẹ tún mú wọn ẹwẹ má pè mí lọ. ẹ wo nǹkan tẹ́ mo pẹ́ mọ́ mi Hum, dá mi lámọ́ ẹ má dá mi lámọ́ mo bízì o. dìdìrín dín róbó ọjọ́ tí wọ́n gbé ọ̀gbìn bí ọ̀gẹ̀dẹ̀ ó ti pé tán. spiders lára mọ́tò mi lára mọ́tò mi. It's all this now. Kí ló What is this? What is this? What is this? Yeah,

Abojú ìní ẹyẹ ayé o, abẹ́sẹ̀ wíní, ẹyẹ lórúkọ táwọn ìyá mi ń jẹ́ àbọ̀júwìn ni ẹyẹ ayé o abẹ́sẹ̀wìn ni ẹyẹ bàgẹ́bàgẹ́ àtòríjàpá àtẹ̀dọ̀jọ́ kan. Hello, Mario Who's calling me. Oh! Alonso! Báwo ni? Kí ló ṣe? Kí ló sọ? what is it? ti le. ó le dandan. kẹ́ni dẹ̀ ti kú. Hmm. ọlọ́dún kò bá dàbí dùn ọmọ ike tó kú bá má dùn o. ọmọ agbára. kì í kúkú ṣe pé àgbọ̀ ti kú rí àmì wo ni kéèyàn ọbọ sọ ọ lẹkọọ mọ lè wẹ̀ àbí kéèyàn ti ẹ̀wẹ̀ tán kọ́ mọ́ sì lè wọṣọ. èyí lágbára o lọmọ kékeré tó ń fọṣọ lọ́wọ́ tí ò tí ì sá rárá rárá. jóná ṣé nítorí ọ̀rọ̀ rádaràda tó fẹ́ bi mí léèrè rè tó fi pè mí síta táwọn èèyàn wà nínú ilé tí wọ́n ń bá mi dárò ọmọ tó kù. o ò gbádùn. àǹtí mi kí ló ṣẹlẹ̀. yìí ò dà à ah, ikú yìí ò ṣe rè à ah, ikú yìí ò ṣe rè rárá. Ah, ẹ ṣe kàlẹ̀ ẹ káàbọ̀ ẹ ṣe mọ́ra. ẹ ṣe ọ̀rẹ́ ọ̀dàwọ̀ bíi dúró. Hmm. ẹ ǹlẹ́. Mm pẹ̀lẹ́ o ah, ọ̀rọ̀ ọmọ. lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọmọ ní rírọ̀ ẹ̀ mọ́. ọlọ́run ló lè gbani kalẹ̀ lọ́wọ́ kò ń pani èèyàn tó ń ṣe ni tó tún ń gbani. torí ipò torí àti idán lórí kìtìkìtì lẹ́yìn ń pẹ̀lú rìsọ́ọ̀tù wa lọ́wọ́ wa yìí a rí i pé ìyàwó àwòkè ọmọ ni wọ́n dẹ̀ wà good condition. Yes, ṣeun gan doctor uh, God bless you richly um, but then lots of authority fee. fi hàn wá náà scanning pé méjì ló dot dot lèmi me náà but then in nígbà tẹ́yìn sọ bẹ́ẹ̀ èmi gbọ́ but then báwo la ṣe fẹ́ very sure pé pay the wà bẹ́ẹ̀ tí share your com. thank you very much this is ultrasound result kò dẹ̀ lè parọ́ nǹkan ló máa fi wọn àwa làwa máa sọ jáde fẹ́yìn. ẹ dókítà yìí lẹ́yìn sàn yẹn ẹ̀hún den àdínú ẹ̀rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni kò sí nǹkan tí ó ti ṣẹlẹ̀ àmì ẹ̀rọ mo ti rí situation tí wọ́n ti ṣe scan tó yẹ pé ìbejì náà rí lóyún ìyá ọmọ by the end of the day ẹyọ kan ló bí àti ní situation tó jẹ́ pé obìnrin ni scan rí ìgbà tí ìyá máa bímọ ọkùnrin ló bí. so i mean how sure are we that ìbejì ló wà nínú ìyàwó mi bàbá àbèjì ti kọ́ mi so far ní ibi iṣẹ́ ti wá nǹkan tí scan bá sọ la máa ń bá ń bẹ̀. okay based on the information tí ẹ̀yin fún àwa um, ó yẹ ká bẹ̀rẹ̀ sí máa rejoice kalẹ̀. <laughs> ìyá àbèjì. bàbá mi. in anticipation in anticipation actually yeah. um, in other words um, ó yẹ kí àwa máa máa celebrate ìbejì yẹn ni so can I get a kiss for your job well done. okay. àwọn ọmọ nàjọ kó pé máa ṣe simultaneously ni you know like two yeah two two. doctor. See. yọ right. What ní láti jẹun mọ ojú tó wà lẹ́yìn o ò tí ì yọ bébì. ẹ jẹ́ kó máa jẹun dáadáa. kó máa jẹun dáadáa oúnjẹ tẹ̀lé ṣàlàyé fún mi yẹn ìsílẹ̀ kí n máa <laughs> doctor. Mm. Baby. ẹ jẹun dad. and Yeah. Mm Thank you so much. You are You've always been helpful. God bless you. You're welcome. Yeah. Thank you, doctor. ọmọ mi fún wọn turn náà oh they pass pass ball yìí wá ṣe wá gbà ṣe. Bọ́lájí. Yes. Kí ló bù sí ní oúnjẹ mi? Ah, oúnjẹ tó o tí ì fi sẹ́nu tó ti ń complain pé mo fìgàn sílẹ̀. My friend eat. Bọ́lájí. Yes. Kí ló fi sí oúnjẹ mi? some serious. Oh, you're even looking serious. Uh, there, do not, do not. Motola, she will trust me. Would I harm you in any way? It's not possible now. Don't you trust me? Tẹ̀dúró náà, oúnjẹ tó ti jẹ tó ti ń complain pé mo fi nǹkan sínú ẹ̀. Kàtàwá gbà pé mo fi nǹkan sínú ẹ̀ torí mo fi nǹkan sínú ẹ̀ lóòótọ́. Ṣèbí fún oúnjẹ àǹtí ẹ̀ṣálẹ́wà ló fún mi nìkan kí n fi sínú oúnjẹ because wọ́n ti mọ̀ ọ́ pé alágídí ni ẹ́ àwọn náà ti sọ pé òní ìgbà lọ́wọ́ àwọn náà ṣe bọ́lá láti sọ pé àwọn fẹ́ fún ẹ and you know me too well wọ́n náà mọ̀ pé ẹ̀sìn ò fààyè gbà á kí n aláwo ló pé à ń mú nǹkan mọ̀ nǹkan á fi nǹkan sínú kan à ń jẹ nǹkan but then nítorí tiẹ̀ àti ọmọ tó wà nù ó mọ̀ pé àṣekọrí it's my first and I will do everything possible to make sure I protect my unborn baby. nǹkan tó yẹ kí n ṣe nìyẹn. Besides, I know your aunt too well. I know your sister, I know she loves you so much. So that was the major reason why Timo she was biased and book you one thing concerning Kini fún I mean she won't harm you. That I know. Àǹtí Ṣaléwá sọ pé nǹkan tí àwọn fún mi kí n fi sínú oúnjẹ fún yín. Pastor, tó máa ń ṣàdúrà fáwọn òun ló fún àwọn pé káwọn fún ẹ and you know me. Oh wait, what's that? There is something I am confused about here. Báwo ló ṣe mọ̀ pé mo mo fi nǹkan sínú oúnjẹ? Ó ti bínú. Babes. See, I can't explain. Mọ́tọ́lá ṣe scan. Doctor ní ìbejì ló fẹ́ fi bí. Ọkùnrin méjì hmm. tó já sí wípé ìdúró òsì ìbẹ̀rù òsì fẹ́ni tó bá gbọ́dọ̀ mi. No problem. Bọ́lájí báwo ló ṣe ń ṣe báyìí? Nǹkan tí pásítọ̀ sọ pé kò fi sí oúnjẹ Mọ́tọ́lá ńkọ́. Ah, ah, nígbà tó kì í ṣọmọdé, ṣé yóò gbọ́dọ̀ ran iníṣẹ́ kékeré ni? Olóńdè rí pé wàhálà tẹ méjèèjì mọ̀ sá káàkiri. Big sis, mo kúkú fi sínú ẹ̀. But bí àbúrò yín ṣe mọ̀ pé mo fi nǹkan sínú ẹ̀ ni kò yé mi. At this point in time, I am confused because ṣé ṣé ṣé sọ fún ni? Ah, ṣé mi mo sọ fún? irú stupid question wo ni báwọn ṣe máa sọ fún wo Bọ́lájí gbọ́ mi kó gbọ́ mi dáadáa nǹkan kan ò gbọ́dọ̀ ṣe oyún àbúrò mi o ó ṣàmì pé èmi àti ẹ̀ ló wà lọ́ọ́ màámi. Ah, ah. Ah, ẹ máa wọ rẹ èmi ò mọ̀ pé ó lè tó báyìí i mean because at this point kò tiẹ̀ yé mi i don't understand. ṣé o lè tún Can you understand bẹ́ẹ̀ wá ṣé kò sọ fẹ́ pé òun máa ní miscarriage. oh you don't know right anyway in kò gbọdọ̀ show you. ẹ̀ pásọ̀ tó bá mọ̀ àáfà tó bá mọ̀ àbí babaláwo tó bá mọ̀ tó ń protect oyún ni kò lọ still lie in a shite and a regime I won't do that babaláwo bá. àwọn sùn bí kíni but àwọn also be true No one lẹ́yìn you. Colo lọ sábà wọn kó máa protect oyún ìyàwó ẹ̀ because in kò gbọdọ̀ she. Tell tí n show you, oyún you walk on what wàá fi mú fẹ́ um, um, big sis. what kò le tó yẹn. Ah, ó le jù ẹ lọ. no kò le tó yẹn lágbára Ọlọ́run inshallah bí kúdúrà ah. ti láì ẹ má worry everything will be in control. Uh-huh. ẹ kàn join faith yín pẹ̀lú tọ́dọ̀ mi. mo ti join ẹ. she understand. mo ti join ẹ. ẹ ṣe ẹ má bínú sí mi ṣe gbọ́. I'll see you again. Ah. okay o. take care. You will not take care. ẹyẹ kékeré òde ayé ẹyẹ tíntín òde ọ̀hún ó dẹ̀ mọ̀ wípé ẹyẹ ìragàjì tí ń gbé ẹyẹ ẹgbẹ́ mi lálàá ni mí o tí ò bá wá jáwọ́ lórí ọ̀rọ̀ ẹbí mi wà á jásẹ̀ dákẹ́ ń ẹyẹ ń bẹ́yẹ ṣeré lẹ́yẹ tù yẹ̀yẹ̀ tí ní bá bí ẹyẹ kékeré òde ayé tán ó lè da ẹyẹ tíntín òde ọ̀run padà síbi tó ti wà. ọdún wí ni ẹyẹ ayé o abẹ́sẹ̀ wí ni ẹyẹ ajere bójú wí ni wí ni lórúkọ táwọn ìyá mi ń jẹ́ abọ́jú wí ni ẹyẹ ayé o abẹ́sẹ̀ wí ni ẹyẹ bàgẹ́bàgẹ́ àtòríjàpá àtẹ̀dọ̀jọ́ kan àti fún jòrò ń ro ẹyẹ ẹ̀jẹ̀ lómi ayé o lómi ìmùlẹ̀ lómi àwo. fẹ́ gbàyọ̀ sí mi níbí ṣùgbọ́n ẹ̀yin náà bí mi náà lé. ó ṣe ní ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ ó ṣe ní ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ àtẹ́lẹsẹ̀ méjèèjì gbójú ọ̀nà méjì olójú tó fún èmi mọ́tọ́lọ́ ọmọ àbẹ̀bí mo ní ìwọ̀n ní sọmọ orílẹ̀ ayé wáyé ǹjẹ́ ẹ̀yin orí inú ìní yìí mo wá pè yín sí pé kò fẹ́ fún ẹ̀yin ìyá ní ẹlẹ́yẹ kẹ́ ẹ fi ṣomi ara.

mo ní kí wọ́n wò yín nígbà tí àǹtí mi sọ wípé ẹ sick láti joy ah mi pé kí n wáyè lénìí mo gbọ́dọ̀ dọ́dọ̀ yín bí mo ṣe ní kí n wá wò yín sá. ó pẹ̀lú fọlọ́n ọlọ́jà tí ó ti sọ agbára di ọ̀tún ah. ara mi ti mókun dáadáa sí i àmì dókítà mi ti jẹ́ kí n mọ̀ pé lọ́wọ́ tí mo wà yìí. ara yín ti yá ká dúpẹ́ fọlọ́n. aláìmọ̀kànmọ̀kàn tí ikú bá dé tó bá fẹ́ mú ẹrú ẹ̀ lọ á kọ́kọ́ lé àìsàn jáde kúrò ní gbogbo ara ẹ̀ inú àwọn èèyàn wa máa dùn wọ́n á rò bóyá ara ẹ̀ ti yá ọmọ wípé ikú ti dé láti mú lọ àmọ́ wọn ò ní fi é gbapò lọ́wọ́ mi. ẹ lẹ́sà. ó jàre bàjẹ́ ẹ wò ẹ má bínú mo ní ìmọ̀ràn kan tí mo fẹ́ gbà yẹn gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe tẹ́kẹ̀ ẹ̀mí nígbà tí mo gbé lọ́dọ̀ yín kò ní jẹ́ kí n má lè <laughs> sọ nǹkan tí mo fẹ́ sọ yìí sá. go ahead. ok ẹ má bínú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Um, èmi mo mọ̀ pé dókítà ti sọ fún yín pé ara yín ti yá ṣùgbọ́n màá tún fẹ́ kẹ́ lọ wá àwọn àáfàá gbóná àti àwọn pastors. Yeah kí wọ́n máa ṣe àdúrà fún yín kí wọ́n máa gbàdúrà fún yín lójoojúmọ́ àdúrà ojoojúmọ́ ni o kàn ṣe sàárà fún yín kẹ́yìn náà má máa sùn kẹ́ máa jí lóru kẹ́ máa ṣàdúrà ẹ máa ṣàdúrà ní gbogbo ìgbà nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ sí yín kó má bàa tún ṣẹlẹ̀ sí yín ni sà ṣe rí ilé ayé tá a wà yìí ara gbé láyé o ọlọ́run ò fìgbà kankan sọ wípé ká sinmi ọlọ́run ni pé ká máa gbàdúrà ká súnmọ́ lọ́hùn a gbọ́dọ̀ súnmọ́ lọ́hùn gidigidi ni ọ ká máa pe orúkọ ọlọ́run ní gbogbo ìgbà tá a bá fẹ́ jẹun ni ká pe orúkọ ọlọ́run tá a bá fẹ́ mu orin ká pe orúkọ ọlọ́run tá a bá fẹ́ wọ aṣọ gan ká máa pe orúkọ ọlọ́run ní gbogbo ìgbà especially ní òru bí aago kan aago méjì aago mẹ́ta kẹ́ máa gbàdúrà kẹ́ ẹ̀dẹ̀ jí àǹtí mi náà kẹjọ máa ṣe àdúrà yẹn ni mo mọ̀ pé wọ́n láìkí oorun ẹ jí wọn kẹ́ gbá wọn gbé kán jí kán má sùn tí wọn bá tètè dáyé náà kẹ́ wọ́n omi sí wọn lójú mo mọ̀ wípé wọ́n máa jí nítorí bíbélì gan sọ wípé ká má sùn para pé ká má gba àdúrà àdúrà ni ó ṣe kókó ní táìmù tá a wà yìí nítorí kí nǹkan tó ṣẹlẹ̀ kó má bàa ṣẹlẹ̀ mọ́ pẹ̀lú àṣẹ tọlọ́run bó dẹ ṣe sọ yìí máa mú un lò first ni ó dẹ pọ̀ náà ló dé yẹn. ẹ kò lè kálẹ̀. Ah. àǹtí mi wọ́n tọ́lá ẹ káàbọ̀ mà. báwo ni. fine mo ní pé kí wọ́n kí ọ́nkù ni láti mú gbé pé ara wọn yá. ok ìyá tẹ lọ ṣe thank you sir. ẹ ní àwọn ọmọ ló ń sọ. ó dà wọ́n ó dà wọ́n sir. bẹ́ẹ̀ ó kí àwọn. ọkọ mi o. Hello, darling. Báwo rẹ̀? Má bàdọ̀. Dùnú, ìgbà wo ni Mọ́sọ́lá ti dé nù? Not quite long. Eh. Mm, no gbọ́ pé mo wà lọ́sítítù tó wọ̀ wá ráyè wá. Pàtó eh. yà gbọ́ pé wọ́n ti discharge mi wọ́n ní pé kò wá kí mi sílé àjò. Ah. Kí lè tún wá rí sọ? Ṣẹ́ẹ̀kan fún mi láwọn ìmọ̀ràn ṣáá pé kí n make sure pé máa ń pray dáadáa on, kí mo lè lọ sọ́dọ̀ àwọn pásítọ̀ kí n lọ sọ́dọ̀ àwọn afá then kí n máa jí kí n sábà gbàdúrà ṣàgbé kí n sọ́mọ́ náà pé gbogbo wàhálà tó ti ré kọjá kó má tún mm. ó sì mọ appreciate àbọ̀ rẹ̀. ìyẹn náà ni wọ́n tọ́lá náà ah ewu ọkàn mi ṣòro èèyàn gbàdúrà èèyàn gbàdúrà iṣẹ́ bẹ́ẹ̀ fi ṣọ́gun bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ ni ìlà ń wí yìí bóyá gbàdúrà ní òṣèré kó ṣoríire àsìkò tó bá yí ọ̀nà kádàrá ẹni gbogbo ẹ̀ náà ó lè má ṣoríire nǹkan tó yàn náà ni àmúyọ ọ̀yàn jẹ́ pé orí òkè ní lójoojúmọ́ orí òkè náà máa ń kú sí orí òkè náà máa ń fò sí orí òkè náà máa ń dí. ní ìsọ́kúkẹ́ yìí wọ́n ní ìtumọ̀ gbọ́ sọ fún mi gbogbo ọ̀rọ̀ tó ń kọ̀ntró mílíọ̀nù wa ní ìlú wa yìí tipátipá nínú wọn ṣe máa lè fún dára ní fifty naira péré wọ́n ń lá àwọn burúkú sọ̀rọ̀ lórí pé àgbàjọ àdúrà gan-an ìfàsẹ́yìn ló máa ń jẹ́ àárọ̀ ṣọ́ọ̀ṣì ọ̀sán ṣọ́ọ̀ṣì alẹ́ ṣọ́ọ̀ṣì ibi tó yẹ kí ọ̀tún wà lójú pápá kó máa fa gbùrù kó máa fà á wọ́n máa sọ pé wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n ń gbàdúrà màmí ṣé wọ́n là máa bọ́lẹ̀ láti eré òkè you know how to struggle you have to struggle ọlọ́run kọ̀ láìpẹ́ èèyàn tí ò bá ń ṣiṣẹ́ lazy idle mind ọlọ́run láìkí ẹ̀. àwọn pásítọ̀ gan tán sọ lọ́run kí àwọn gan tán ṣe oríṣiríṣi la máa ń kà àwọn tó lọ sórí òkè ṣèbáyé lọ́sọ̀rọ̀ àwọn nùgbó tó ń kọ̀ bọ̀ gbọ́mọ́lẹ̀ ọkọ mi mo wà ní ìwé gbàdúrà kí ló ṣe. ẹ ti rí yẹn dáadáa. Ah, online ló wà lórí online mi gbogbo ìlà ń àwọn tó ń yí ganan lọ́dọ̀ bá ń sọ̀rọ̀ ṣe àwọn ìwà ọ̀sán déédéé ni. life mi ní tìmọ̀ ìmọ̀ràn ti yé mi let mm, mm. me work to it. Mm, kí ló fẹ́ jẹ kọ́ Any nice thing, right? Any nice thing. Yes. Mm. So I could go to the jelly. You may go jelly ni. Oh, okay, but the fact you know, go out I can Hey, why jelly? Oh, sure. You know what I can do. Ìjà tó lè lálẹ́ kọ́. ìjà ńlá tòrò tuntun ìjà olóró ìjà inú mọ́ sínú mọ́ síkù ìjà olóró ni tá ò gbọ́dọ̀ rún tá ò gbọ́dọ̀ sàn ìjà olóró ni ṣojú rẹ̀ kẹsẹ̀ fún mi ṣírò bí àgbọn ìjà olóró ni ìjà síkùn pété ẹ̀rín síta ìjà olóró ni kọ́ba pẹ́ kọ́ba tọ́ orí ahọ́n lọ́wọ́ ìjà olóró ni. hello ọkọ mi àríkẹ́ ṣe dáadáa ni ẹ kújọ́ mẹ́ta àwọn ọmọ rẹ ńkọ́ ọkọ rẹ náà ńkọ́ ọkà rẹ ọkọ mi yọ̀dà fún ọ kò sí nǹkan kan mo ní gbọ́ tún gbọ́ kí n béèrè àlàáfíà rẹ náà ni ọkọ mi tiẹ̀ gbọ́ o. nítorí rẹ̀ gbé ọkùnrin tí mo fi pè ọ́ wọn ò ní pẹ́ ṣènáwó o ọ̀rọ̀ àmọ́ tó ṣe fún mi báyìí dákun ọkọ mi àríkẹ́ ọ̀rọ̀ rẹ ò ní dojúrú bá a ṣe lọ rèé yọjú síbi ìnáwó bàbá alẹ́ yọ ó ṣe pàtàkì o àbá náà bẹ́ẹ̀ ń gbà bẹ láyé bẹ́ẹ̀ ni sórí ìwọ ọ̀pẹ àbúrò òun náà jọ ìyìn àwọn yòó àtàwọn ọmọ rẹ náà gbogbo yín lọ kẹ́ẹ̀ tóbi méje kọ́ pọ̀ jù à méje wo ni pọ̀ jù ọmọ pé ó yẹ ká mọ bá yàn ṣe yẹn náà ni ọmọ báwa náà ṣe ilé mi náà bá dàgbà tí n bá gbogbo àwọn ọmọ wọn náà ni ọgbà rúkú ti yìn ọkọ mi hmm, sátidé tí ń ni o o. bẹ́ẹ̀ tí ẹ rí mo rẹ̀ rárá o ní ọ̀nà ń tèmi èmi ò ní lè lọ wọ́n tẹ̀mí díẹ̀ ó ṣe níbi ibà ìyìn gbogbo yín lẹ́ lọ o ṣeun ọkọ mi ọ̀kàrẹ̀ o ọ̀dàbọ̀ o àríkẹ́ ọ̀kàrẹ̀ ó ti dànù ẹ dákun ẹ dóná bí ìṣe wá kó yàn méje lọ ní ẹgbẹ́ tẹ́ẹ̀ fi pata tẹ́ẹ̀ fi sararin dín tẹ́ẹ̀ wà nípò lórí ọ̀tọ̀ sí mi mo bí yóò jọ sojú èmi yín torí mi ọmọ bọ́bọ̀ ṣe sórí tí náà kí o ṣe ní ìsìn kọ́yàn méje wa tẹ̀wá ní fìyàkún ìyá apá tèmi náà kẹ́mi náà dórí àga àjòkó lórí yóò jọ sojú wọn yóò tó yóò tó mú sí bẹ́ẹ̀ ni. Táíwò. Dama, ẹ gbà. Ojú wo lò ń lọ tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́? Ah, mi ì lọ́bi kankan. Oúnjẹ yín ṣẹ̀jú náà ni wọ́n á rí pẹ́ǹsì lọ́wọ́ mi fẹ́ dùsọ̀ bì í. Òun yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú ilé ara ẹ̀. Ah, ẹ má bínú, ọ̀rẹ́ mi ìdòwú, ọmọ mi ológì, ó ṣe ìtàkà sí Èkó, wà ní kí wọ́n kí òun. Tí ọmọ yìí ológì bá dé láti ìlú èdè fẹ́ lọ kí tí bí wàá dágbére fún mi ni ìyẹn ní kó máa lọ owó làbọ̀ wàá máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣe ibi tó ń lọ ṣé kò mú fura dání wa. rama rama ẹmọ ẹmọ ẹmọ náà ẹmọ dòwú bẹ́ẹ̀ mo lọ ma. ó dà ìlú dùn. bẹ́ẹ̀ ni ma. ìdààmú àlọ àmọ́ má pẹ̀ wọ̀. ok ma. má pẹ̀ wọ̀ ni o. ok ma. Ah. ó jẹ́ ìwà nílé ma. o ṣe. bẹ́ẹ̀ akúgbàdúgbà náà òun náà dáadáa náà lóṣù ló máa ṣe. ẹ tiẹ̀ sì gbé wá náà màá gbé wá máa bá yan dáadáa máa bá yan dáadáa máa. dúró aṣọ a mú ọ̀wọ́ ni mi lè wọ́ kó lé ìtọ́ e, mú wà lé e, wọ́n máa mọ̀. ó dà ṣó sọ fún ọ pààrọ̀ ló fẹ́ dé ṣá. ò fọ ni mi ò sọ fún ọ mo parọ́ fún ọ tó fún bẹ̀rẹ̀ mi ìdòwú ni tó máa rí mi lálẹ́ tó máa rí mi wọ́n máa mọ̀. Ah, kò sí wàhálà já máa lọ. nísòro nísòro Òṣogbo làwọn àbí inú mi dùn kò sí mi débẹ̀ yẹn rí mo lè fẹ́ débẹ̀. ẹ̀kejì ni pé ṣé oúnjẹ máa ṣúyọ̀ nígbà àti àti ọtí ló ṣúọ̀. ṣé máa fẹ́ mo fẹ́ mọ ẹlọ́pàá tí mi níwọ̀n nífẹ̀ẹ́ ló ń jẹ́ báyìí níwọ̀n nífẹ̀ẹ́ lẹ́sìn yìí. kí ló bá mu. títí mo mọ ẹ o lè parọ́ fún mi. yá ló tàbí ìjà lọ tí wà ń bẹ bí ó dẹ̀ bẹ́ẹ̀ dẹ̀rọ sílẹ̀ máa retí fún ẹ. kò sí ìjà rẹ̀. wà á bí ma respect mi náà ah, ọkọ ẹ mo jẹ́ ẹ̀.

lọ ṣe sí ìyá. ọlọ́run nítorí náà pẹ̀lú. ó wà ń bẹ́ o àtọmọ méje tí wọ́n gan. méje àwọn méje ah! ah! àṣeyìn ò ní gbalaye kí ti ọmọ bá ah! àṣẹ bẹ́yẹn bá gbọ́ngbọ́ngbọ́ tó sọ ní agbọ́wọ́ kí àṣẹ tí ó bá. ẹ wò ó màmá. ìfẹ́ tẹ̀lé ra ọlọ́run ló fún àpò síta bá ṣe ẹ o mo kàn ní kí wọ́n yọjú sí i náà ní rẹ̀ mọ́. ẹ ṣe àdúpẹ́ ṣe gan. ìṣe pẹpẹ tó sì yà nínú. ẹ sọ mi o ẹ sọ pẹ̀lú pa o ọkọ bá dára ni o. lọ́kọ̀ọ́ bá tilẹ̀ kú ìyá ẹ kú oríire gbogbo ṣòro. èmi náà gbà á oríire ńlá ni kí ló ń torí rẹ ọkọ bá ń àṣẹ àṣẹ ńlá ni odúpẹ́ hmm? ṣá. sẹ́ni pé kòkò sọ̀rọ̀ mọ́ ẹ̀ kò sọ̀rọ̀ pé ìyá hmm? nípa yín. kéwì bí òótọ́ ìwé tó fi kún. ti ṣe lọ sí mi létí ilé mẹ́rìndínlógún apá ọ̀tún ilé mẹ́rìndínlógún apá òsì níwájú àti lẹ́yìn gbogbo yín dìgbọ̀n ẹ̀. àṣàgùn. ẹ̀yẹ rinú. kí ló dé tó ṣá lọ́gbẹ́? sáyìn lọ́gbẹ́ tá ń tó bẹ́ẹ̀ tó tó sa omi lọ́gbẹ́ ah, èmi ò ọgbẹ́ lára omi. Hmm. <laughs> oríṣègùn rẹ̀ tí ń pètè àti dalẹ̀ ó lójú ara ọmọbìnrin lòun ó sì bẹ̀rẹ̀ sí ẹ̀yìn lọmọge ó sì fi lélẹ̀ ta ni o ṣàìmọ̀ pé àpẹẹrẹ ilẹ̀ dídà ni èèwọ̀ èmi ò gbọ́dọ̀ dalẹ̀ ẹyẹ mi ò gbọ́dọ̀ dalẹ̀ kí n lè bá a dalẹ̀ torí ẹyẹ tó bá dalẹ̀ ni ò ní dalẹ̀ èmi ò dalẹ̀ yín o. bẹ́ẹ̀ni o ò dalẹ̀ mi ó dá o èwo ni Táíwò ọmọ mi tó kó má jọdá ó sì mọ̀ pé ràn lú ni bí èèyàn bá jẹ́ ó ti dandan kó òun. èèwọ̀ lèyìn òun olórí ìjẹkújẹ kan ìlú èṣù láàlú ògiri òkò gbogbo tí n bá ṣe pátápátá kan gbọ́dọ̀ àwọn ilé yìí. èmi èmi ló ń halẹ̀ mọ́ ó sì fẹ́ kí porogodo ó lù fún ọjọ́ kí pátápátá kó pàtẹ ọjà sójúde rẹ̀. ọ̀yẹ̀ tí ọ̀dà ẹlẹ́dàá mi kọ̀ porogodo ayé ò gbọ́dọ̀ lù fún mi jó. Mm-hmm ó da olórí ṣé mo lẹ́tọ̀ọ́ àti fi ọkọ àfẹ́sọ́nà ọmọ mi mo lẹ́tọ̀ọ́ àti fi dájọ́ àbí wọn Ah, ò lẹ́tọ̀ọ́. àfẹ́sọ́nà ọmọ mi ni Táíwò ọmọ yín títí ọmọ mi àfẹ́sọ́nà rẹ̀ ni Táíwò. ó ṣe ní ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ ó ṣe ní ìwẹ́rẹ́ ìwẹ́rẹ́ àtẹ́lẹsẹ̀ méjì ò lè gba ojú ọ̀nà méjì òun fún èmi ẹyẹ tí tí òdi ní sọmọ orílẹ̀ ayé wáyé ǹjẹ́ oyún inú mi o ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ ẹ wá fi ṣómi ara. lọ́dọ̀ mi kí ẹ̀mí ara ẹ̀ kó fi ẹ́ sílẹ̀ kó lọ bá wọn ṣẹgbẹ́ ẹyẹ lóde ọ̀run. bẹ́ẹ̀ ni. Person sí One person wọn You know. You know. You know. and the next thing well, okay fine Take ká lọ sí hospital the next day kábọ̀dé bá dé hospital ó collapse and látàmú ẹ̀ ni kò tí teach you, ráìsì in fact àwọn doctor ẹ̀ dẹ̀ try wọ́n go. okay fine let them see how they can actually revive her i mean god forbid anything happens to my baby i have no. kò lájú látàná mọ́tọ́lá bó nǹkan kan gbọ́dọ̀ ṣe o agbóhùn ìyá agbóhùn ọmọ lágbára ọlọ́run agbóhùn òní fún ìmọ̀ mi ò gbọ́dọ̀ dànù. mo kàn ní kí n sáré wá wò yín ni má tún padà wá báwo dé ni bills hospital. mo ti sọ́ọ̀tù gbogbo yẹn bọ̀ sí big season kan tó tẹ̀ ń ṣe missing gangan kọ́ nìyẹn owó yẹn ò tẹ̀ ń ṣe problem mi àtọ̀ kíyàwó mi wà òkè káwọn mi wà sound that's all i just ó máa bá òkè lágbára ọlọ́run but um, bá o bá fìyàn lẹ̀ fún mi làwọn o bá jẹ́ kí mi san o ti ṣe wàhálà látijọ́ ẹ̀ àtàlẹ́ ń sìn pé kúrò ní ọ̀dọ̀ ẹ̀ ha at least jẹ́ kí mi ẹ̀gbọ́n ẹ̀ san ok um, nǹkan tí màá ṣe lélẹ̀ bí bá ṣe wọ́n ń sìn máa fún ọ ní extra money so that um, wọ́n á tọ́jú ẹ̀ dáadáa. Eh? ẹ ṣe lọ́wọ́ sí i. all right um, jẹ́ kí mi máa lọ ṣùgbọ́n nǹkan kan gbọ́dọ̀ ṣe nínú àbúrò bí o màá pè é lórí fóònù láti fún yín update. máa gbàdúrà lóhùn ṣùgbọ́n. ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ àná ọmọ àwọn ẹ̀ṣẹ́ láti. Mr. Bolaji. Uh, doctor, ẹ pẹ̀lẹ́. Doctor, kí ló ń kí ló ń ṣẹlẹ̀ kankan sí mi? Ìyàwó mi ò tí jí náà, mo bẹ sọ pé ó máa tètè jí mi. Ah, Mr. Bolaji, ọ̀rọ̀ kó má náà sọ yìí and coma can last for days, months. Coma can go years. No, don't even don't even go there. No, don't don't don't, don't even go there. Don't go there. The only man, the only man is the Okay. Ṣé lè gbọ́ngàn? I mean, àtìwọ́n àtìwọ́n ti wà báyìí náà, ó tó yẹ kó ti jí báyìí náà. Calm down, calm down, She be fine. And ṣe ní ọ̀rọ̀ orí mi ìyàwó yín àti ìyàwó yín ni mo ṣe torí ọ̀rọ̀ oh my god, I'm, I'm, losing it. I'm gradually, things I'm losing it gradually. Yes, my friend mentioned already, but then I'm not even thinking straight. I'm not, okay, now, something, let me know, days, let me know, weeks, months, God forbid. Human nationalist, yeah, human nationalist, you know. Me suggestion, good. Can can you? tí ì jẹ́ òun là ń gbọ́ ta ló mẹ́rin so mo ní ta ló mẹ́rin so ẹ̀gbin ẹyẹ kékeré òde ayé ni ìwọ bẹ́ẹ̀ ni èmi ìdí abájọ mo ṣàlọ títí mo sọ fún ẹyẹ títí òde ọ̀run wípé ajá tó sáré lẹ́kọ̀ọ̀kọ̀ èṣù ọ̀ṣẹ́ kọ́kọ́ ajá lè ọ̀ṣẹ́ mo jẹ́ kó mọ̀ wípé àlejò àfojúdi. yéé pàṣàmọ̀ mo fi á sínú òkùnrin ọ̀rọ̀ rárá. ojú sọ̀rọ̀ fún wa ní kíkún káàrọ̀ ọ̀rọ̀ kò lè mọ̀ bí ẹni tó wẹ̀ nínú òkun. darling. yes darling. pé o sọ fún ọ ní àpò ẹ̀mẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀yìn. ẹ mọ wọn ẹsẹ kẹlẹ ẹ pè mí ni olùtọ́ bá ti lè tòṣó náà kò ní sìn ní kò dúró dé ní junction kan lọ́sàn anyway èmi ti ṣetán láti máa jáde. excuse me come on turn around let me see you. kí n tán. yeah. three sixty. okay. yeah. You're just too much. Oh, darling, thank you so much. Online, no, online, lèmi fi ń mí. You sure? <laughs> um, anyway, um, èmi ti fẹ́ máa lọ ń sẹ̀. Okay. Hmm? Tí n bá ṣetán bíi tí mo lọ, màá yà ní ọ́fíìsì. Èmi àti àjọ máa darí bọ̀ wálé. No problem. Okay Hi. All right, baby. Thank you, my dear. Good lovely day. I see the yellow. Yeah, bro. láàmì ìgbà ọ̀rọ̀ ni iṣẹ́ láfíà ni. ibi pa ilé wa ni. ẹyà mo ló lẹ nǹkan ni. ẹ dìde ẹ dìde kẹtẹlé mi. ìṣòro ṣé kò lè ṣá. a ní kẹtẹlé mi. lọ bá alàgbà tó wà lọ́ọ̀kan yẹn kẹ́ sọ fún wọn wípé ẹ nílò ìrànlọ́wọ́ ibẹ̀ ni ìgbàlá yín wà. gbogbo ara mọ̀ wípé ọ̀dọ̀ wòlíì àgbà jẹ́wò fún mi láti bọ̀. nítorí ti fi ìgbà kan jẹ́ ìyá mi kúrú gbogbo láti mú un lórí pé ẹyẹ ò gbọ́dọ̀ dálé ẹyẹ ẹyẹ lè gé ẹyẹ ẹyẹ ṣùgbọ́n ẹyẹ ò gbọ́dọ̀ ṣẹlẹ́yà ẹyẹ kí ẹyẹkẹ́yẹ tí ò nífun nínú kó má ṣe ṣẹlẹ́yà ẹyẹ ẹyẹ ká yẹyẹ ẹlẹ́yẹ kó má di ẹlẹ́yà fún ẹyẹkẹ́yẹ kí ẹyẹ kírókírò di ayé má bàa bínú sí ẹlẹ́yẹ kí ẹranko yáyò di ayé má bàa kẹ̀yìn sí ẹlẹ́yẹ. ẹ gbẹ́nu yín sọ̀hún ẹ̀yẹ ẹyẹ ẹ̀pẹ́ rẹ̀ lásán lásán yìí ah, ah. ẹ wò ní tèmi o alágbàtà àtọdẹ nǹkan kan náà làwọn méjèèjì kò sì síyàtọ̀ láàrin arẹ́nijẹ àtapanijẹ ìjìyà tó bá bọ̀ àti tó yẹ ní kẹ́ńjẹ́ ká fún ẹyẹ tíntín òde ọ̀run ó lè mọ tó ṣe láìka. ìjìyà bíbò bẹ́ẹ̀ ni kò yẹ ká ṣe bẹ́ẹ̀. torí kí ni. ẹ má jẹ́ ajá láìmoore ẹ má jẹ́ ká fi ibi sólóore gbogbo wa la mọ ipa tí ẹyẹ tíntín òde ọ̀run tó ti kó nínú ẹgbẹ́ yìí ó ti ṣe wá lóore tó pọ̀ kò wá yẹ ká gé ọyàn ẹni tó ń fún wa lọ́mú mu. torí kíni. nítorí pé kò yẹ kó rí bẹ́ẹ̀. báwo ló ṣe wá yẹ kó rí. kò yẹ kó rí bẹ́ẹ̀. kí ni òṣèṣe. báwo yẹ kó rí bẹ́ẹ̀. ó ti yẹ kó rí nu. agbáwo gbọ́dọ̀ gbáwo. alásàkò òfin lè lọ́wọ́ ṣe bẹ́ẹ̀. kátorí wípé wọ́n ṣe bá dáná ọgbẹ́ ká yàn sọ́nà ọdún. kò yẹ kó jìyà jẹ́. yóò yẹ kó jìyà jẹ́. yẹ kó jìyà ké Hallelujah. ẹ jẹ́ ká ké Hallelujah. ẹ jẹ́ ká yìn Jésù lógo. alàgbà ọ̀rọ̀ yín ó dàbí ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ tí a so mọ́lẹ̀ nígbà tí Jésù Kristi fẹ́ wọ Jerusalem tó ní ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́ tí a so mọ́lẹ̀ yẹn ẹ lọ tú sílẹ̀ ǹjẹ́ ọmọ tó tó wá sọ fún ọ olùbí ẹnikẹ́ni bá bèèrè lọ́wọ́ pé ta ní kẹ́ ẹ tu wa ẹ sọ pé olúwa ní fi ṣe. olúwa ní fi ṣe. bẹ́ẹ̀ni sẹrí gbogbo ogun àti gbogbo bíi tí a dè é mọ olúwa ti tú yín sílẹ̀. gbogbo agbára tí a papọ̀ tó yẹ ayé yín lẹ́nu olúwa ti pa wọ́n lẹ́nu mọ́. ìṣẹ́gun pípé ó ti jẹ́ tìyín kìkì wípé kí ẹ kàn ní ọkàn ìyìn ọlọ́run lógun kí ẹ fi gbogbo ayé yín kẹ́ fi súnmọ́ Ọlọ́run kí ẹ gbogbo ọkàn yín kẹ́ fi súnmọ́ Ọlọ́run kí ẹ lọ àyìn Ọlọ́run ní gbogbo ìgbà Olúwa wá ṣe kí ni àwa súnmọ́ yín kí ni wí. ẹni Olúwa wá súnmọ́ mi. Olúwa súnmọ́ yín ẹ rí ìwé onísàmù ó ní Olúwa ní àpáta àti ààbò mi ibi ọkàn ibi tí èmi sinmi lé nígbà tí èmi bá sinmi lé Ọlọ́run Ọlọ́run wá ṣe kí ni àfi gbogbo ohun tó ní àfi súnmọ́ yín ṣùgbọ́n kinní kan wà arábìnrin tó ṣe àtọ̀nà yín débi báwo ló ṣe jẹ́ sí yín. ẹ ṣe àlàbà ṣe rí ọmọbìnrin tẹ́ ìwò yẹn láti kékeré ló ti wà lọ́dọ̀ rẹ̀ títí títí títí tí tó fi kàwé tá a fi ṣe ìyàwó fún un. ẹ̀gbọ́n ẹ̀ ni ìyàwó mi wà jẹ́ ọmọ tó dà pọ̀ nǹkan tí mo kàn rántí lórí ọ̀rọ̀ ẹ̀ ni pé ọjọ́ tá a sọ ìyàwó mi bá mi sọ̀rọ̀ jáde lè kó pẹ́ ló dé débi ló ń pa ah, kí ni jókòó sí mi bàbí balẹ̀ wa ni ẹ dìde jẹ́ ká lọ mi ò dẹ́gbẹ́ lẹ́nu bí mo ṣe tẹ̀lé nìyẹn o títí títí tí ta fi dé iwájú church ní tàbí báyìí ní ìgbésí pé mo rántí nǹkan kan the only thing mo kàn tó rẹ́ mi pé ó sọ pé alàgbà tí mo ń wò lọ́kọ yìí o ọ̀dọ̀ ní ìgbàlá ń wà ẹ lọ bá kẹ sọ pé ẹ fẹ́ ìgbàlá. táwọn sọ access that day mi ò mi ò fi ojú mi kàn kò kò pè lórí aago ẹgbẹ́ ìgbọ́n kò débi wá wò mí mi àìrí mi nígbà nǹkan tó rọrùn ẹ arábìnrin ọ̀hún ṣe. alàgbà ṣé ní ti ìgbàlà tí ó sọ yẹn ọ̀dọ̀ mi kọ́ ọ̀dọ̀ ẹni kan ṣoṣo ní ìgbàlà wà tí ṣe Jésù Kristi nígbà tí ẹ̀dẹ̀ ti tọwọ́ ẹ̀rí bó ti gbà yín là so ìyẹn ò dúró ṣé ní ti ìyàwó yín ọ̀dọ̀ tó yẹn ṣùgbọ́n tarábìnrin yìí ṣẹlẹ̀ pé ìrànlọ́wọ́ làrábìnrin yẹn ṣe fún yín débìí bẹ́ẹ̀ni. ǹjẹ́ ṣetán láti san àárò fún un. àárò. bẹ́ẹ̀ni. àárò. bẹ́ẹ̀ni. fún ọmọ tọ́lábì. bẹ́ẹ̀ni. tábàárì nǹkan mẹ́ta tó fẹ́ sọ tó tún ju àárò lọ ìmọ̀ràn láti ṣe fún náà àṣẹ ìrádùn nǹkan ta kà sílẹ̀ yìí ni ṣíbí mi wọn ojú náà tó ń jó mi. ẹ ṣetán láti ṣe fún. má ṣe fún ọ. <laughs> ìránṣẹ́ tí à ń sọ̀rọ̀ nípa yìí ó wà nínú ìgbèkùn tó lágbára ó dẹ̀ wà nínú yín ṣùgbọ́n tí màtí bá lè lọ nínú àwẹ̀ àti àdúrà gẹ́gẹ́ bẹ̀ ṣe láti san àrò fún ká fi gba àdúrà ìṣẹ́gun tí ó lágbára ká fi bẹ ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ wa nínú ọlọ́run pé ọlọ́run máa ṣẹ́gun fún arábìnrin ẹ̀yin ńkọ́ èmi ní kí mi wá wo àlàáfíà ọkùnrin mi o ọgbà tẹ̀dẹ̀ wá lẹ́nu tó ṣe wọ́n lóore gan wà ní ìṣòro báyìí. wo alaba ọmọ tẹ̀wé gangan ó ní ìdádúró ní ìdíṣẹ́gun gbogbo ẹgbẹ́ máa ṣàdúrà báyìí ni ká ìsọ pé kó bá jùjọ mẹ́ta tẹ́ dárúkọ yẹn ẹ sọ fún wa pé seven days or ten days la máa lò èmi ṣetán láti lò ń bí o. ẹ ti ṣetán. mo ti ṣetán. ní kíákíá báyìí náà ti yára máa bẹ̀rẹ̀ ẹ̀yọ́ bó máa yọ àsòkè yọ àsòkè ọlọ́run ìránṣẹ́ ìnípò ìpò tó wà ní ìgbòkùn tó wà kó lu àkótó sẹ́ẹ̀ ó yà wá. اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم ẹyẹ rínú ó yẹ kó rántí ó yẹ kó mọ̀ wípé kò sí ẹyẹ tó lè bí ojú gbogbo ìrònú rẹ ni mo mọ̀ pátápátá mọ kúkú mọ pé o mọ bẹ́ẹ̀ ni bóyá ìwọ náà kò síbi tó jìnà inú. ni kò síbi tó jìnà bí inú bínú ṣe wá jìnà tó kò sífù tí ń bẹ́ẹ̀ náà ọmọdé táwọ́dì o gbogbo ìrònú rẹ pátápátá ni mo mọ̀ gbogbo bó o ṣe fẹ́ de tẹ́ sórí ọ̀gá ayé tó fẹ́ pọ̀ gbogbo ẹ̀ ni mo mọ̀ ó ti kú o ah. èmi lọ́kàn. ẹ dákẹ́ ẹgbẹ́ yóò ṣí iṣẹ́ o ṣé ìyẹn mọ̀ wípé kò sí ẹran tó kọ òbí ahọ́n ni ìwọ kíní burúkú yìí ọmọ ah, ah, fojú ẹ̀ lọ́wọ́ mi nítorí ọmọ ẹyẹ àná ti wá di ẹyẹ lábàá yìí. ẹ gbà mí èmi ìwọ ẹyẹ kékeré òde ayé èmi ló ń bá wí báyẹn. اللهم صل على محمد وسلم صلى الله عليه وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم èmi ẹṣin ńlá èmi àràmàdà ẹṣin tí gbogbo ẹṣin ayé wò sáré ló ṣe báyìí sọ̀rọ̀ sí ọmọ sàṣùpàlà bóyá ló mọ̀ wípé bí ẹṣin wájú ọ̀bà mẹ́rẹ́ sá ẹṣin tó wà lórí àṣì sáré tó àṣì tẹ̀síwájú ẹ jẹ́ ní sùúrù o bóyá lè mọ̀ pé nǹkan mẹ́ta kan wà tí a kò gbọ́dọ̀ mú ní kékeré a ò gbọ́dọ̀ mú náà ní kékeré nítorí pé bó ṣe kéré tó ó lè pa odindi ìlú run bẹ́ẹ̀ ni ìjà a ò gbọ́dọ̀ fọ́ kékeré mú ìjà ó tọ́ ta ló sọ ètò wọn náà dùn ṣé nílé tẹ́ ìbéèrè ọ̀rọ̀ àwọn àbí tẹ́ bá fẹ́ ká yé ìjẹ yìí ṣé wọ́n yí ní wákàtí mo ti di olórí ayé báyìí tí kò sí kan tí ẹnìkan ní ilé ṣe sí tí àwọn ẹyẹ ìpínlẹ̀ rẹ̀ náà dẹ̀ ti faramọ́ adúgbò pàrọ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀gbọ́n. ẹgbẹ́ mọ́tò ayíjà àtìyá ọ̀tọ́ mọ́ mọ̀ pé mi tọ́kàn rèé àkókò tó tà lọ́wọ́ tó mú kò nìkan ló kù lójú ọ̀run èmi lọ́kàn gbogbo àwọn ẹyẹ bẹ́ẹ̀ náà ló fi mọ̀ sí abẹ́rẹ́ mọ̀. bẹ́ẹ̀ni gbọ́dọ̀ fà á ẹ gbà mí ọdẹ ti dẹnu àwo ọdẹ ti dẹnu àwo látùn lọ sí. Ah! inú ti ń bí mi inú ń bí mi gbogbo yìí lẹ́sìn mọ̀ pé tínú bá bí mi kanlẹ̀kanlẹ̀ kò sí ẹ̀rà tí wọn ò lè dá mo lè ní kílẹ̀ yìí ó lanu kó sì gbé gbogbo yín mi. ah nenek ah elma da diyor ah ah La ilahe illallah la ilahe illallah لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا Hello, hello, hello. يا هلا يا هلا يا هلا يا هلا يا هلا يا هلا Oh my god! That's all! Oh my god! That's all! lọ́jọ́. kò àkọsílẹ̀ o lábúyẹ o àyànmọ́ ń bọ̀ kó wáṣẹ ọlọ́run bá sọ pé bákan lọ̀rọ̀ ta ló lè ní kó máa ṣe kò sẹ́ni lè pa kádàrádà o. wọ́n kàn lè fọwọ́ wa gò sẹ́yìn ni kádàrá rìn bákan bákan á padà wá ṣẹ. olórí padà ẹ̀rọ ìyàtọ̀ ẹgbẹ́ jésù pa. ẹ padà. sọ ẹgbẹ́ Jésù gbọ́ kẹ́ yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ kẹ́ súnmọ́ Ọlọ́run ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. ẹ ká sọ máa. orúkọ jésù ni o ẹ gba jésù gbọ́ ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ẹ ká sọ ìyá mi ẹ ká sọ ká sọ jésù ni olùgbàlà aráyé. kí ni ìdí pàtàkì tẹ́ sọ pé kí n gba jésù sínú ayé mi. jésù kristi òun ni olùgbàlà aráyé tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ iyebíye fún ìràpadà wa. ẹni kí n gba jésù kí n gba jésù sínú ayé mi èmi bí mo ṣe wà yìí orúkọ mi ni abdulmalik èyí tó túmọ̀ sí pé mùsùlùmí òdodo ni mí báyìí lẹ́lẹ́sìn islam bíi tèmi ṣe máa gba jésù sínú ayé ẹ̀. àti ẹ̀sìn islam àti ẹ̀sìn kìrìsìtẹ́nì ọlọ́run ọba kan náà ni àjọ ṣe rí ẹni tí ẹni pè ní ànábì isa àti ẹni tí àwọn ń pè ní jésù kristi kọ̀ọ̀kan náà ni méjèèjì. kódà gan ọkọ tí ó fẹ́ mi sílé. ولي اليوم اليمنات ولم يلد من كل فرحات بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكسرى وسل لربك ولها إن الشر يكر ولا تاب بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو علي كريم لا تنسوا سنته ولا نام الله ما في السماوات ما الثلاثية صفاء بسم الله الرحمن الرحيم إزاج النصر الله والفتح ورأيت الناس يدخلون في جد الله أفواجا فاستئذ بأمر ربك واستغفروه إنه كان توابا بسم الله الرحمن الرحيم تباتي أداب النبي واتبع أواجينا أمو كسبا ويسلم نارا dẹ̀ ṣojú ọlọ́run.